Mm-hmm. at all. kò sẹ́ni tó perfect bàbá ẹ̀ gan ò dá òun má lè jẹ. mo bí mo sàn kọ́ báyìí mo bí mo ṣiṣẹ́ ọ̀dà yìí but mo fẹ́ máa ṣiṣẹ́ lábẹ́ yín gangan. èmi ni mo ní pé egun to mi máa I'm going to go to jó mọ́ báwo ló ṣe ń affect ẹ. ẹ má bínú sí mi ṣé kí n wọ pint and bra. èmi kí n máa kọ́ àgbàlagbà bó ṣe máa neat ṣé mi ni mo mi ẹ̀ ní ṣòwò wáìnì. bóyá ká pàdé station dẹ. Ah, ah, ṣàkínà máa ń ṣe bí ọ̀rá roadside organizer máa ń ṣe bí èèyàn òwọ́n náà ń lo invoice ọ̀gá sọ́yìn tó fẹ́ pàkí fún ẹ̀ ń cash àbí kí n transfer sí ẹ. èmi ẹni ó gọ̀ ni. ó ṣe èrè ni nǹkan ṣe ẹ ni. Ah. tí wàá ti bófin ní ẹ bá Court still jà demands that you allow him come in here and greet us. ah daddy ṣé mo introduce Esin as my boyfriend. he's too blunt for my liking. tó bá lè ṣe gbogbo nǹkan tí mo sọ yìí o ó ṣeé ṣe kí igi mú ẹlẹ́dẹ̀ kó wọgbà. ó wá sẹ́ mẹ́sẹ̀jì apá mẹ́sẹ̀jì ẹ̀tàn àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ni máa forí gbára wa kékeré ló kó bá kí mọ́tò gbà wá. wọ́n ní màá pè ìpàdé nǹkan ti ṣẹlẹ̀. wọ́n sọra ẹni mediator kalẹ̀ just look at you ètò ìjọ problem tiẹ̀ ó sùnlé. talent tó ń fún ẹ ní problem tó ń fún ẹ ní issue tó ṣe ń kárí bòló talent yẹn. ṣèbí bọ̀bọ̀ fọkànáìsà tí ò Timilade ordinary organizer ta ni bọ̀bọ̀ ìgàngàngàngàn who is this guy. sí ọ ọlọ́run adáni wáyé olùgbèjà mi o má ṣe jẹ́ káfẹ́fẹ́ ayé kó pa fìtílà mi o torí bá fẹ́fẹ́ ayé bá ti pa fìtílà kò sóhun tá ó fi ríran débi ògo ìkàlàyé bó ṣe ń ké pé ọ́ àyà ń fo mí o dákúndàbòbò mi o dábòbò gómìn kọ́ máa ráyé má ṣe rí mi dá dúró bàbá dákun dábọ̀ bàbá dákun dábọ̀ fi ìka hàn mí o kí má fi ṣọ̀rẹ́ o bàbá dákun dábọ̀ o fọ̀tá o ayé àwa ayé agbára ni ènìyàn yóò fẹ́ ní fọ̀rọ̀ ẹni ṣe bí ọ̀rẹ́ lójú rẹ tó bá dẹ̀yìn ọ̀tá rẹ ni kò sẹ́ni tó fẹ́ kó dáa fún ọ kòríkòsùn kan ò sí níbì kan owó tó yá wọn gangan yẹn òun náà múre lé aláwo inú kan lèmi ń bá wọn lò èmi ò mọ̀ pọ́n ò bá mi lónú kan kájọ dìde lèmi lé kájọ ńlá kájọ lówó àṣàwọn ò tiẹ̀ fẹ́ kèmí ráyé gbé gbà olúwa gbà mí mi má jọ pa mí tókòtòkò bàbá dákun dábọ̀ o fi ìka ṣèbóun náà ló ń gé ọmọ tako bá ń fọwọ́ sí ẹran díẹ̀ díẹ̀ àwọn oníbàárà wa wọ́n ń kọ̀ǹpléènì o. tá bá rà láta. ẹyin kàṣà àdọ̀gbọ́n sí náà. ẹ bá ti dọ̀hùn ẹ bá bẹ̀ wọ́n pé kọ́ má bínú ẹran wọn pọ̀. ẹran ọmọ tako. náà gbóná gbóná gbóná gbóná torí bó ṣe ń gé ẹran olórí burúkú ọmọ tí wọ́n jí mi lẹ́ran tó ti jí mi lẹ́ran. Ah. ẹ wèrè onírun kúnkún bíi tọlọ́sọ̀ọ̀sì ọ yàtọ̀ sí ìta ń bá sọ̀rọ̀ látàrọ̀ ti la gírí wèrè o ti wọn tó dàgbèsè o ti rí ẹran tó ju tó mú ní ìsìn ṣé egun ló pe ni. egun ni èèyàn ni mo kàn pé kọ́mọ̀ débi ẹran tèmi tí mò ń gbé lọ sí ọjà sọ fún kejì rẹ pé ẹran tó fi pamọ́ nbí tó fi hàn ni ó mú bọ́ta ọ̀gá ń bo ló fẹ́ràn sí. mo rò kó ń bá mi ṣe gbogbo yín. ṣé rò kojú dùn mí ni. ẹ pilẹ̀ ráwọn ọ̀ràn yín gbèsè ọmọ ní sùúrù ọ kọ́mọ̀ yẹn pé màá gba ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ ń fi gé wọn gan bọ́n ṣe wà. Ah, ah, ah, ọ̀gá ẹ dákun. mo ní kí ẹ mú ẹran fi tẹ́ bọ́ta sí àbọ̀lórí burúkú ni yín ni. ọ̀gá ẹran ńlá lè lérí ibú jí o ah, ah, o lè ní o lè. mo ti máa ń sọ fún yín ah. ẹ pilẹ̀ dáhùn àwọn yín gbèsè tẹ́ wọn lọ ko tí ò yẹ ẹran wọn. kẹlẹ ẹran yìí. bọ́sibí. láì tẹran. kí lè sẹ́yìn. lẹ́mọ̀ ni gbogbo wa gidi orí ibú kékeré ni tí máa bá yín lọ bọ́tà. jàmó jàmó àdójútì nìyẹn. ti bọ́tà. bọ́ọ̀bí. bọ́sibí. ọ̀gá ọ̀lẹ́yìn kúnlẹ̀ bẹ̀ kúnlẹ̀ bẹ̀ kúnlẹ̀ bẹ̀ olórí ó pilẹ̀ padà dáná ń gbèsè ni. ẹ wo buraimọ lẹ́gbẹ̀ẹ́ tí. kí ló ṣe ẹnu àlàbà a sì máa wíru wàá máa wíru wo má gbéná wojú mi lónìí o bí o bá gbéná wojú mi máa ń rún egun mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ni. ẹ wá gbà mí o ṣàkíyèsí bí ọ̀rá egun ṣe bí ẹran kò ọlá uh-huh. tí ajá bá ń sin ó gbọ́dọ̀ mọ ojú olówó ẹ̀. ẹ lákùn kí ní sẹ́yìn méjèèjì náà ṣé ìjàlẹ̀ wa jàlẹ̀ nínú abẹ́ wa ṣiṣẹ́ ẹni tí ò bá níṣẹ́ ṣe nínú gbogbo yín kó forí odò lẹ̀ o láì ṣe pé ìgbọ́kọ̀ ara yín kí ló dé. kí ni sẹ́yìn àbọ̀ sọ títí tí odò bẹ̀ rà bóyá rẹ mọ̀ pé ikọ̀ kan ní gbogbo wọn rò fún ikọ̀ sí. ẹ dákun kí ni rí ni pé kan náà ni àwọn méjèèjì jọ ń roko sí. <laughs> tètè mi sọ ni. ẹ mọ̀ dá lúrú pọ̀ mọ́ sápá ẹ mọ̀ jẹ́ òdàrú mọ́ lójú gbogbo wa tá a wà nínú ọjà ilá mọ̀ pé ìfẹ́ ọkàn tájú báyìí òun kò fò ẹ dákun kí wà ń tàlà bá wá jẹ́ lọ́dọ̀ tájú. ẹ bá mi bí o ẹ dákun ẹ bá mi bí. torí tájú ló ṣe ń gbé nǹkan lẹ̀ fún mi wo mọ́ kọlù mi o bí o bá fi lè kọlù mi kọgílá ó kọlù ọ. ẹnu tiẹ̀ náà máa ń pọ̀ kò fò ah, gbogbo wa la mọ̀ pé nǹkan tó dáa kì í ṣe fẹ́ nìkan àti pé tájù tá à ń sọ̀rọ̀ èyí kò ṣáà tí ì fi ọ sílé àbí òun wá ní ẹjọ́ tó wárò tó múra kankan kan. mo mọ̀ pé ó dà sí i ṣebí wọ́n ní irú kan náà lẹ́yìn méjèèjì aláìníròònù ara galatia. kò fọwọ́rọ̀ ọlá ọ̀rẹ́ mi a ní ọmọ wulẹ̀ dá wọn lóhùn sórí bọ́ ti wà àwọn táwọn tá a gbọ́dọ̀ wù kí o tó dé ni wọ́n ti ń ṣe sítájù àmọ́ ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ́n tó. ẹ èmi ẹgbẹ́yẹlẹyẹ wọ́tọ̀. ẹ wo lílọ gbogbo yín lọ yìí o lílọ tẹ́ ń lọ yìí owó ni kẹ́ ẹ padà kó wálé fún mi o ẹ wá gbọ́jà mi lọ ọ̀dọ̀ kọ́sítọ́mà tí ó rajà lásìkò tí ó sì sanwó yín ẹ mọ̀ sọjà mi dé sí ní yọwọ́ mi o ibi gbá wà ń gbà tẹ sí sí bá ti wá kùn tán látàárọ̀ dìrọ̀lẹ́ ẹ wà lẹ́ gbé ẹ fẹ́ gbé padà wá bá mi bẹ́ẹ̀ ta ẹ wò ó ń gbé ọmọ lómi ṣépè tí ò ní wọ́n lórí ẹ̀ fa. ẹ wò ọ̀gá ẹ tẹ́pẹ́ bá tó ṣe ẹ fi fún un ẹ kú mọ̀ kí èmi káràmà sí kí ajé tẹ́lẹ̀ ẹ wò ẹ tàbí ó sì ta kọ́mọ ẹranko mi tó ta. àwọn wo làwọn ẹranko yòókù. àwọn tọrọ bàbá wí ni o mi ò rò bórí rẹ pé torí rẹ bá pé ni ọ̀ní mọ pọ̀fọ̀ pé ẹ̀ta kan ní takáwọn ẹranko yòókù yìí tó ta wò tó ọba sọ́ra ẹ̀ta rẹ yóò sùn tata débi tí ìta gbogbo ọjà mi tán wò tí ìbá ta gbogbo ọjà mi tán kọ́ tó jí kọ́ pajá fún mi òun wò mí bí kọgún mi wàláì ọ̀ lè ṣe nǹkan kan ìjọ ọmọ ẹ pé ọ̀wọ̀ ni mí ìbàdàn rẹ kẹ̀dẹ̀ rẹ bọ́ ọba sọ́ra ìní kí kí ikú pa àtiwọ́ àtẹ̀ta ẹ lójú ràn olè abojú wo oko ọjà wèrè ni ó sọ mí dàsìn ó sọ mí dàsìn àbórí rẹ burú èmi ẹ ṣe tíjẹ tí tálágbára tí ò mọ́ lò. òtítọ́ dénú. ọ̀gá ẹ dákun. ẹ wo ah, ah. ẹ wo bá ta ẹ gbé ọjà mi lẹ o ẹ jẹ́ n kó jà fáwọn tí ó ta lásìkò tí ó kówó mi wá o. Ọga ń tajà ń yẹn olè tí ń jẹran ń tajà. ọba sọ mọ́ gbọ́jà rẹ̀ tí wọ́n o mọ́ mu sọ́ta wọ́n wèrè ẹni títí ẹ ti bàjẹ́ ò gbérú ọ ọ̀ọ́ta lágbára ọlọ́run àmì o lórí ibú òní yà lọ́dọ̀ mi o ọ̀gá hmm. ẹ gbàrọ gbogbo lórí ibú òní. Ah! nínú ọjà ikan náà àìfi àìfẹ́ni àìfẹ́yàn péyàn tí márùn oko yín sábà ń tẹ́wọ́dù ẹ mọ̀ tí a di ìkẹwádìí kọ́wé ń jábẹ̀ lẹ́yìn náà àfijà. ẹ wo akọ̀wé kó tí ẹ sí tí sọ tán àǹtí ìyàbọ̀ ẹgbẹ́nu yín sẹ́nu yín rùn náà ń sọ. àpẹkẹrẹ ṣé ẹ ya wèrè kí ló ṣe yín náà ó rò wà rádaràdà wo lẹ ń wù tí èrè bá ń fẹ́ ní pẹ́kí tí wọ́n bá yín ọ̀dà nù kò àbí ẹ̀yin òṣèwọ́ mọ̀ jùjà lọ orí ìjà orí burúkú wo lẹ̀ ń jà yẹn ná ẹ̀bẹ̀ orí burúkú wo lẹ̀ ń bẹ̀ ṣé kò ṣe pọ́nrọ̀ yìí. gidi ó rẹ̀ wọ́n olúwa. táwọn oníbàárà bá wá dórí odò wọn ní pé lórí odò yẹn wọn ò lọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ jùjà lọ tí gọ̀ǹtọ̀ yín bá sọ pé òun ò rí eégún eégún tiwa náà ò rí gọ̀ǹtọ̀ yín o bẹ́ẹ̀ ni nígbà tí ṣinṣin yín jelégò kò sẹ́ tó rí o ìgbà tí elégò tèmi bá bẹ̀rẹ̀ sí jẹ ìṣinṣin gbà ilẹ̀ máa ma parúkọ ẹgbàmí ẹgbàmí ẹgbàmí o ẹ wo ẹ má dọ̀rú ẹ wò mọ́ o. ṣé ẹ mọ̀ pé ẹwọ́ mi lẹ̀ tún rúru tẹ́ ń jà bíi bíi wèrè bíi ẹni tó ń lọ́pọ̀lọpọ̀ kan ni. ẹ ní wọn níbẹ̀ yín lẹ́rẹ̀ bẹ́ẹ̀ burúkú kan o. ẹ wo alága ẹ mọ̀ bínú jàre bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ wo béjò ṣe gùn tó dáná ẹ kàn bínú sunlé ni ọmọ èké ní í ṣe wọ́n. ọmọ èké ń sàwọn wo. wọ́n bá mi ṣe yín lónìí mo mọ̀ lẹ́yìn tí ẹ ti rí gìlọ̀tọ̀ gìlọ̀tọ̀ tọ́yàn dàbí kan fa lọ́kọ̀ láyà yín. ni ó ń ọmọdé náà ni ó pa yín níbi tẹ́ ń padà bọ́ra lọ ṣé ẹ fẹ́ dòdò rú fún wa ni ẹ jàjẹ́ ibi ìkọlẹ̀ gbé wọ̀ kálukú ó gba lé ìyẹ́ ẹ lọ ni ẹ lè sọjà ìdíra dáadáa máa lọ. ẹ wọ ọláyà bọ̀ o ní ọjọ́kọjọ́ tí n bá gbọ́ pẹ́kẹ́pẹ́ ẹja ọ̀rọ̀ ẹ̀ má dàbí olè tó bẹ́ sílé abẹ́gúdé fáríwọ̀ta nìyẹn tó lóhùn àbẹ́mọ àbẹ́mọ ẹ̀dẹ̀ nìyẹn lóòótọ́ ìjọ́kíjọ́ tí bá gbọ́ pé ẹja òpin nìyẹn lórí odò yẹn. ẹ kú kókó ra mi kúrò wájú mi. lóye yìí tí o ti rí wọn mi ègún mi pálapàlẹ ẹ pọ ó sì máa padà sílùú yín. ṣé ká máa lọ. Hmm, ẹ jókòó ọ̀dẹ̀ gbogbo ẹ bá dá sọ̀rọ̀ dání sọ̀rọ̀ ẹ bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta ẹ ṣá bọ́ta. ẹ dúró ná kí ni nǹkan tó rí lára tájù ah, alága lára tájù tí wọ́n rí lára tájù pọ̀ ṣe rí tájù bó ṣe wà yẹn lórí odò tájù lawọ́ kò sẹ́ni tí ò lè fún lówó kódà ó lè bu wèrè lówó títájù tó bá kówó títájù àfi jẹun ó lè fi tọrẹ tájù bó ṣe kúrú mọ ìwọ̀nba ti ń bẹ ní ààrẹ alága ó burú. ṣé lóòótọ́. gidi. ẹ wo èmi ò tiẹ̀ mọ̀ síyàn alága ṣùgbọ́n tá a bá ní ti towó lóòótọ́ tájù ṣe mọ́lúàbí ẹ wo alága ká ní ìyìn tí lọ́kọ méjì sílé ni ìbá fẹ́ tájù bẹ́ẹ̀ ni àmọ́ kéètì ìpẹ́ mo sì lè fi ṣe kẹta. ṣé pé tájù náà kọmọ fọ lẹ́nu. ṣé gbé ságolo náà àti gbogbo ah. ìyàtọ̀ dáná ọmọ tí àti búlá. Eh, ìwọ náà kú bẹ́ẹ̀ sí báwọn. ìyàbọ̀ ire o ọlọ́run owó yìí ó dàbọ̀. tájù ti ń bá lọ ẹ bá mi gbé agbẹ́ràn mi ká. ẹkùjọ mẹ́ta ọjọ́ akiri ti pẹ̀lú ọjà. ewo bó ṣe rí nìyẹn jàre. ọjà yìí ò fi bẹ́ẹ̀ yá mọ́. ọjà yìí ni ò ní yá ọjà yìí ni ò ní yá mọ́. kò sí ẹran tá ní. a ní abọ́d ṣáàkì àtọ̀yọ̀ ọ̀rọ̀ tẹ bá bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tá a kí lè. ẹ má wọrí mo ní kọ́sítọ́mà tèmi ẹ má pàmì lọ́wọ́ ṣẹ́gun lẹ̀ yín yá mo ní mo ní kọ́sítọ́mà tèmi mo níbi tí mo ń lọ. kò sí wà lọ́dọ̀ ọlẹ́ padà. orí yín ló burú. akọni wọ́n ní ẹ̀wọ̀n mo mà fẹ́ ra tinú ẹran màánù. tinú ẹran. bẹ́ẹ̀ni àní wọn mi ì mọbi tí màá ti rà torí kò sí ọjọ́ tí n bá wọ̀ báyìí yóò rà bá bọ́ sínú omi ni. Ah, <laughs> ẹ má wọrí ẹ orí èwo lẹ fẹ́. bí ìsàkì àti abọ́dù yẹn àmọ́ ìfẹ́ sàkì onígbàwẹ́ o bí ìfẹ́ fùfù èso bá da dáadáa. oṣù tí wà lá bí eléèlú wa lẹ wá fẹ́. twenty five thousand naira péré òkú kò mí. ẹgbẹ̀rún márùn-ún. ẹgbẹ̀rún márùn-ún. wọ́n bọ̀ mo dé tán. ìgbà pẹ́jú là ń mọ̀ rẹ o. kájọ jọ rẹ lè rú bẹ̀ kájọ kò lóró jẹ ṣu ah kò fo kò ṣe ọjọ́ gan-an o ẹran tó ta fún mi láti ẹ̀ mo ti ń rẹran ìyẹn tún yàtọ̀ mi regret pé tájú introduce ẹ mi ah o ṣe gan-an ni mo really enjoy ẹ o ṣe. kò tọ́ pẹ́ kí lẹ wá fẹ́ rà lẹ́nu. lẹ́nu ah, wọ́n pa màálù níbẹ̀ yẹn ni so we are next time tá a bá fẹ́ ṣe ọbẹ̀ máa wá rẹ̀ rẹ̀. Ah, ah, kí ló dé ẹran ló kúnlẹ̀ yìí. àtijọ́ wà àtijọ́ wà wọ́n ní kọ́sítọ́mù ẹ̀ báyìí tó máa wọ̀ rí mo ti gbọ́ ẹ ṣeun o. ẹ máa ta o. ẹ ṣe wà ó dà o ẹ ṣe o ẹ ta o. ẹ kí lé o. àǹtí kò fò ó ká má parọ́ bùrọ̀dá tájù nífẹ̀ẹ́ yìí. Ah, kí ló rí ohun tí mo rí pọ̀ o ṣùgbọ́n èyí tí mo rí ó tún tó lọ́tọ̀ láti sọ wọn náà láti mú kọ́sítọ́mà wá rẹ wọn lọ́dọ̀ yín. Hmm ìfẹ́ ni o kọlọ́run fún mi nírúfẹ́ tájọ àti kòfó yìí o hmm. ìfẹ́ wọn ga. àmì o ah. mo ṣàmì sí i ọ̀rẹ́ mi bóòni kò fóònì kan ló gé o kò kí ah, àwa o àti mbẹ̀ jòkó àwa àti kéré jù àdàbí àyán. báwo ọjà mi ò sí wàhálà ọjà. ahẹlẹ ẹ káàbọ̀. mo pẹ́ o. ẹ̀hẹ́n. welcome daddy. yes sir. báwo fine sir. i'm good. Ah. Mọ́mí ẹ̀ ń kọ́. She's in the kitchen. Ah, ti ní tí bá to show you ṣe, wọ́n máa ṣe ìbò sí mi mọ́. O gbọ́? Mo ti Ah, my dear. Káàbọ̀. Báwo ni? Báwo ni iṣẹ́? Ah, iṣẹ́ Oh, o. Wo àdúpẹ́ fọlọ́run. Ọlọ́run ṣe. Contract yẹn, wọ́n ti awọ́de fún It's a lie. I'm serious. Ṣé ah, rí nìyẹn o? O ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. seriously. Hmm. Hmm. béèyàn bá pilẹ̀ fọmọwọ́mọ yóò nàkàn pa tá a bá wá wí lọ tá a wí bọ̀ ẹ mọ̀ fira yín wé tìjẹ́ ẹni láàka ìkan níbẹ̀ lórí yín ìjẹ́jẹ́ pọ́mọtọ́mọ àlùbáríkà ni èyí fúnra yín wá joyè balógun apatẹmọ́tà àti jagun apatẹmọ́tà ẹ lọ látàárọ̀ kò sí ń tẹ́ ẹ mú bọ̀ ah! yín bá yín lọ́hùn o. kí ni ìwọ̀n wáyé bẹ́ẹ̀ bísí tí ò lè ṣe yé ah, eh, kí ajé sọ́wọ́ sọ́dọ̀ tiẹ̀ lónìí ni ó lè dọ̀la kó ṣe kí ni kó transformation sọ́dọ̀ tí a náà ebi òrùn òrùn òrùn kàtà nígbà tá a lọ lẹ́ẹ̀kan ní ìsìnkan bàtà ń bọ̀ ó gbé ló ti ṣe wọ́wé ó ṣe wọ́wé. àbí mm ọ̀gá o ṣe é rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ no condition is permanent. mo ti permanent eh. yìí. ètí ah, eh, wa náà lè dé lọ́la. ibi inú ní bá yín lọ ẹ wò òun ló lẹ ìmọ̀ yín lẹ́yìn ọrùn lẹ́yìn aṣọ òun ẹ mọ̀ gbé kí gbẹ̀du àrán ẹnu ẹ̀ lẹ́wà tí èbó nú hmm. ẹ mọ̀ wípé bí èèyàn bá ṣe ṣe ọjà tí ń tà bẹ́ẹ̀ ni ó ti ṣègbésí ayé rẹ̀ fa kí ni gbẹ̀gìrì olórí burúkú. ẹ̀yin kọ. wọ́n bí ọlọ́dà ojú burúkú wo ló fi wò. èsì tí ń bẹ létí yín mo. lò sí mi fún mi ládàáda nu oṣù tiri látàárọ̀ òkèjì ayé ẹ àní ọmọ jẹbọdẹ ẹ náà padà jọbọdẹ ẹ tán náà ni kò burú kò burú àní ò burú kò burú hmm, mo ti gbọ́ o. ẹ wo ẹ fa àlówó ẹ mọ tiẹ ẹ fẹ́ mi lówó. lórí burúkú owó tí bá bẹ ẹ ti sẹ ẹsìn lọkọ wa. òṣòwò mọ́tò. tí n bá fún yín sí gbáyìn bí ìkẹkù. Hmm. ọ̀gá ẹ tiẹ̀ wá sànù lórí ẹ̀yà mi ń sàn padà lọ. abẹ ni ó yọ jogun well done well done mo mo bó o ṣe rí ní ìrọ̀lẹ́ yìí máa gbára ẹ díẹ̀ díẹ̀ ó gbára ẹ lọ́wọ́ àwọn wèrè. ọ̀yà ọ̀yà ẹ̀yin tẹ́ ẹ jí inú ẹran ẹ lọ́ọ́ ta. ó ẹ fọ́n tẹ̀jẹ̀ ní. láká ṣe wàá sá fún ọ báyìí ah, ó ti yá sáré gbàgbé pé mo lọ́mọ kan tó ń wá ń bọ̀ láti mọ̀wé. tòótọ́ mà tiẹ̀ nìyí ah, ah, ẹ bọ̀ kí wàá ní ìrònú bẹ́ẹ̀. ṣebí tọmọ bá dé kọ́ ọ mú wọlé ni fún lóúnjẹ kọ́ ọ sì nọ́ọ̀lẹ̀ kó o bẹ̀rẹ̀ sí ń kó fún kóbà kábò kóbò kábà. tààtò tàtàtò tàtàtò bẹ́ẹ̀ náà ló ṣe rí sí i. yàtọ̀ kàkà máa ń gbẹ́ wọ́n gbọ̀fẹ̀ ni. omi bíi tí n ti mọ̀ ẹ́ kórìí rẹ̀ burú nìyí ìgbà tó mọ̀ ẹ́ pò tó yọ̀ ọmọ ṣe kí lè tọ̀ ń pa lákà ṣe ìwọ kọ́ lọ ní kọ́ mọ́ máa ti mọ̀wé bọ̀ àbí níbo lọmọ ti ń bọ̀ ọwọ́ àrò orí rẹ burú. Ah! tí n bá bímọ tọmọ mi ò bá gbọ́n màá fi tọrọ fàlàgbé nù ẹ̀yin méjèèjì bí mo ṣe ń wo yín ó yẹ kán mú yín lọ sí Kano Street ni o ẹ̀kẹ́ lọ́ọ́ fi yín tọrọ fàlàgbé ní ẹ̀ nílàkà ìkànkàn ṣá àbóyá kò tẹ̀ sí Google ẹ̀ ní ronú o ṣẹ́rẹ́ ẹ̀yin méjèèjì ọmọ ẹgbẹ́ yín ọmọ inú yín oúnjẹ yín máa yé inú yín dẹ̀ ń dùn ẹ̀dẹ̀ jókòó síbi ẹ̀ ń wò bí ọ̀dẹ̀. ẹ ẹ rí i pé afọ́fọ́ gbẹ̀mù lẹ́yìn méjèèjì ọjà tó yẹ kẹ́yìn méjèèjì máa tà kẹ́ máa fi rówó kẹ́ máa fi gara tìjé nìkan ló ń tà ló ń fi rówó ló ń gbówó lọ àfàìmọ̀ tó máa yẹ pé tìjé ó ti lọ lúbọ̀ fún yín o hmm. èmi kò wí tèmi. Hmm. Ah, ah. tinú ẹyin ọmọ ọmọ tó dúró re tí ò wọ wàá gba iyì ọmọ tó ṣàpro tó ṣàpra tó tún wá ṣàṣàṣàǹgẹ̀lẹ̀ ah, ọmọ ńlá lówó yìí. mo gbọ́ ti ṣàpro mo gbọ́ ti ṣapra èwo tún ní ṣàṣàǹgẹ̀lẹ̀. kó ń bẹ́ẹ̀ má fàágùn tó bá tẹnu bọ̀ wá fún àkàn tí ò jẹ́ kó fà ó mọ àwọn ọmọ tó ń pè bẹ́ẹ̀ ni àwọn ọmọ sánsán bíi owó àwọn ọmọ tó dúró rẹ àwọn ọmọ tí ó dẹ̀gbẹ́ tí ó dààmú tí ó fòòró àwọn ọmọ tí ó yọjú àwọn ọmọ tí ó àgbàgbé kó ń di ìdò eré mọ́dé ni ó dá gbogbo tí mo sọ ẹ̀ tí ò bá yí ẹ bá mi àṣàkẹ́ olóko mi akíbù dáàbò ti sílà. àṣọ̀nà aládé ti kọrin eh. ó ní àṣọ aládé ò yá bàtà lọ́wọ́ wọn ṣàṣàgbélé. Sọ̀ni Adéòyà aṣọ wọ̀ lọ́wọ́ wọn ṣàṣàgèlè. Ah, àwọn tí àwọn tí àwọn ọba tí ò ń ṣọmọ onídọ̀tí àwọn ọlọ́ni lámbà yẹn ó ti yẹ kò ṣàwọn ọmọ pọ̀pọ̀ ṣìṣì kò ṣàwọn ọmọ ṣìṣì pọ̀pọ̀ kò ṣàwọn ọmọ Sunday school. Ah, kí ni ó kí ló ṣe ìwọ ọmọba tọ̀ìtọ̀ ìníwọ̀ tọ̀ìtọ̀ ìlọ́tún tọ̀ìtọ̀ ìlọ́sì ṣé bó ṣe wù ẹ̀wọ̀n ló ah, kí ló ṣe wà aṣọ tí Wizkid àti Davido àtọ́lámídé àti ọ̀ṣpọ̀pì ń wọ̀ òun làwa fi ń wọ́lẹ̀ ládùúgbò táwa wá yìí. ó dáa ó dáa má rò lẹ́jọ́ tán ṣó tún fẹ́ gbọ́ ṣó rírú àṣà tí mi fún ẹ yìí tí mi sọ bó ṣe dúró re tó àwa méjì péré la ní lórílẹ̀‐èdè ayé àwa ọmọ ẹlẹ́ran àtàwọn ọmọ onímọ́tò àwọn akẹgbẹ́gbẹ́ orókè ọmọ onímọ́tò ló tẹ̀ láwà. wàá gba iyì wàá gba iyì ọlọ́run bóò ni kò fò. dáadáa ni. kò fò dúró ná ṣé bí àwọn àjíkẹ́ ọba tiẹ̀ ní làákàyè mi bí wọ́n kàwé díẹ̀ ìwà mọ tó bọ́ débi tẹ ẹ wá ń bára yín jà débi pé fi gbéra yín déwájú sí àmà àná ah, ọ̀hún. wo wọ́n pin mí lẹ́mìí ni ó dẹ̀ ti ṣe díẹ̀ tí mo ti ń gbà mọ́ra àmọ́ wọ́n mi kan ògiri wo mọ́ bínú irú ẹ̀ ò ní wáyé mọ́. kọ́ya mọ́ wáyé mọ́ ni o kófó ṣé wo mọ̀ pé ní àbábá nájà là á mọ́ wò lọ́jà ni èyí wariwo ọjà mọ́mọ́ jẹ́ kálẹ̀ nìkan ṣe fi tiẹ̀ kó bọ̀ ó ṣáà mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ó sì mọ̀ pé ilé láéláé nífẹ̀ẹ́ lòmíì mọ́ lẹ́yìn rẹ̀. Hmm? èmi náà nífẹ̀ẹ́ rẹ̀. o hmm. <laughs> ṣeun. kò sí wàhálà. Uh, the... hello. Eh, èmi náà mọ̀ pé ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké mo ń bọ̀ mo dé tán báyìí ọ̀dà ọ̀dà. ẹ sórí nǹkan tí mo ń rò tí mo ṣe wà èsì báyìí ràn ṣẹ̀ṣẹ̀ ò lè ò lè mọ̀ láíláí. Ah, Ayọ̀lá ọ̀nkẹ́ mi oúnjẹ rẹ̀ jiná ni jọlọ́f jọlọ́f àtọ́dọ̀gì la fẹ́ jẹ. ọmọlẹ́ọmọ ẹ. jẹun jẹun jẹun báyìí ẹ. ẹ ìyàbọ̀ ẹ fùfù tí mo máa ń jẹ kó wá pọ̀ mọ́mú wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan yé máa sí lura ọmọ kó bá lè yá láti jẹ abébù lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ ẹ ní tó wà nù. ìyàbọ̀ ìyàbọ̀ kí ló dé èmi tí mò ń jẹ fùfú thirteen ló bá mú fùfú ẹyọ kan wá fún yá pé mo lè lè lára mi. sọ fẹ́ gbọ́. ẹ dúró o dúró o ẹ ìyàbọ̀ kí lè èmi tí mò ń tẹran ó wá mú àṣà máa egun dáadákun ṣé ọmọ ẹlẹ́ran máa ń jẹ gbẹ́rẹ́ ni ìyàbọ̀ kí mo ṣe fún ọ. ọ̀gbẹ́ni ọdọ ẹkọ láìkí ẹjọ́ wẹ́wẹ́ ọláìkíkọ́ ọmọ fẹ́nu rẹ ṣòfò bó o bá fẹ́ jẹ big person nílé ọ tẹ pamọ́ iṣẹ́ ọwọ́ rẹ big time nínú ilé yìí ni ẹ dákun dúná èlé ló fún mi lówó oúnjẹ. ṣé ẹ máa fọ́ one fifty lówó oúnjẹ. oúnjẹ ah, ah. panudé panudé panudé one fifty ojú òtí ẹ̀ tí ọ o tún wá ń sọ̀rọ̀ o ní ọmọ ẹlẹ́ran rẹ ń jà sàmẹ́gùn sọ fẹ́ gbọ́ ọmọ ẹlẹ́ran tí ọba ṣiṣẹ́ déédéé yọ jà sàmẹ́gùn àsàmẹ́gùn kìtì ẹni ọ jẹ jòló àbí fún pátá ńlá bọ́ọ̀bà sì fẹ́ ọ jẹ sìnkì. èmi ló fẹ́ fún pátá láǹjẹ èmi lè fẹ́ fún ní jọ̀ọ́lù. ìyàbọ̀ jẹ́ àpè wèrè lọ́kọ̀ ìyàwó kó lè járí légbè e. ó mọ̀ pé wò ní ìwọ̀n kún ọ náà ní ìgbàlábọ̀ yóò kàkà kíni borí bíi fáànù yíbo ni. wọ́n kẹ ìwọ náà lò bẹ́ẹ̀ àwọn wíta ìwé olóòfó oúnjẹ ilẹ̀ ṣé one fifty lówó jẹ ni ṣé ọmọ iye tẹ̀mí fún ni ọmọ iye tẹ̀mí fún síta ti. ẹ ẹ ẹ fowó jọ́ọ̀jì ẹ̀ ni ẹ fọwọ́ ní ìta mi. àbí. a fọwọ́ mẹ́yẹn a fọwọ́ mẹ́yẹn a fi wọ́ mẹ́yẹn. mo ń pitì rẹ pé kó tiẹ̀ jẹun sọ fẹ́ gbọ́ òǹkẹ́ kò sóúnjẹ fún ọ́nú máàlù rẹ̀ dìrẹ́ tó bá ti yọ ọ ọ̀nà owó lápara rẹ̀ one fifty lọ́ọ́ fi rèé jẹ́ ńta. ókè ọtẹ ókè ọtẹ. àti ìyàbọ̀ ah! ókè ọ padà pé mọ́mí ìyàbọ̀ mọ́pẹ́ àti ìyàbọ̀ bóyá kọ́ lálẹ́ ẹ̀ báyìí sorry the only solutions the only solutions tó wà nílẹ̀ nísìn bóyá kọ́ bẹ́ odò odò sẹ́rí kọ́ lọ jẹ gbogbo ẹja tí ń bẹ́ nù bẹ̀ tán. ìjà ńlá lọ́ọ́ bò níjà. wọ́n ti ta ni ìjà lálọ́ bòlìjà o ìyábọ̀ múra ogun ah. onígẹ̀ẹ́dẹ́ múra ogun ah. alàgbà nílò lọ́gùn èyí eh, lórí ogun èyí ò ń bẹ̀lẹ̀ yìí ẹni má fọ padà ogun ẹ̀bù ẹ̀bù ogun. alàgbà rí òsì lẹ́yìn rẹ̀ pákó níbẹ̀ lẹ́yìn rẹ̀ o ti yọ délé kù lẹ́yìn dìlítì o ti tẹ́. mo ti gbọ́ tẹ́ ló kù. mo ti gbọ́ kò sí ẹjọ́ kò sí ẹjọ́ sùn lulẹ̀. kí ló sọ kí ní sùn lulẹ̀. oúnjẹ tèmi ti jìnnà tó bá gbé dé òun hàn bí ọ̀dà. Ah! ọ̀lẹ́ẹ̀lú ọ̀lẹ́ẹ̀lú dé ó yá mọ̀ bọ̀ lórí ẹni tí mo bọ̀ tẹ́kọ̀ wá sùn kí ló mú ọ ó ń tẹ ó ń tẹ ó ń dé dé ah! délẹ̀ délẹ̀ ọ̀lẹ́ẹ̀lú òfò ó yá ìyàbọ̀ bọ́ sórí ẹni ta ni orí ẹni kọ́ eh, eh, eh, ìyàbọ̀ má gbẹ̀yìn wa o ah. má gbẹ̀yìn wa o ẹlẹ́ẹ̀kú tó bá kọ́kọ́ sùn lórí bẹ́ẹ̀dì ó ní ó sùn o dákun orí owó dàrú. lórí bẹ́ẹ̀dì èwo lórí bẹ́ẹ̀dì tí mo fọwọ́ lọ́wọ́ rẹ̀ àbí tí mo gbọ́ lọ́wọ́ yẹn láì já rẹ̀ ìyá àbèjì rà ǹdé kò bá sórí ẹni fún mi kò mọ̀ wá la. orí ta ló dákọ nísì. orí ìyá àbèjì. ìyá àbèjì hmm. ah yàbọ̀ láyéláyé ẹ̀ mọ̀sọ́ láyéláyé orí burúkú ẹ̀ ah má bu ìyá àbèjì ah, mọ́ o ah má bu ìyá àbèjì mọ́ o ah awa wí tó ní bọ́lẹ̀lẹ̀ tó bá fi yẹrẹ jíjẹ tó bá fi jẹ mí ah má fi yọrùn jẹ mí o àmì kí bá forú báyìí ṣeré má fi yọrùn jẹ mí o nǹkan tó kí ọ ni pé máa bọ̀ láàrin wa bẹ́ẹ̀ bá ti kó fún wájú kó mọ̀ kó fún sẹ́lẹ̀ ká ṣe ní ètò yìí kò jù bẹ́ẹ̀ lọ. tó bá fẹ́ sùn rè wọ́n fẹ́ jẹ́ kí n kan ayé ọkọ bọ́ọ̀lẹ̀ rẹ̀ sórí pọ̀ kọ́mí ṣẹ́ṣẹ́ lọ́wọ́ wa. orí tiẹ̀ ti wá dàrú orí ẹ̀ dàrú tán ẹ̀yẹ búyà bèjì oṣù olóyin burúkú kan òòyì. ọ̀sán pé ọkọ mi ti ń ṣe ṣẹ́ṣẹ́ lọ́wọ́ báyìí orí pọ̀ ti ń ṣe bọ́ọ̀lì ẹ̀kọ́ má jẹ́ kí kankan ayé báyìí. ok sórí ètò bá ti dìbì irú nǹkan tá a wà la ní o yes ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ la ní o ara mi ti wà lọ́nà ó ti yí ọ báwọn wọ́n bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ o kọ́ bẹ́ẹ̀ kọ́ fún mi jẹ́ sáyé tèmi o bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ kọ́dà ìyàbọ̀ kọ́dà. wọ́n mọ̀ ní ìyá wa yàtọ̀. bẹ́ẹ̀ni yàtọ̀ tó. tèmi mà wá tánú lé yìí o. Ah, ah. bàbá bàbá lè. Ah. tí o ta kẹ ọlọ́mọ jòrí yìí tí o fi ní ta. títí o fi ní jọ ta tí ó padà ta ni. ẹ ti wọ́n jọ ta. tí ó ta ni. mo ti gbọ́ ẹ tẹ̀mí mọ̀ wá tanu lé mo ti gbọ́ ẹ mẹ́rọ. mo ti gbọ́. love love lọ́ọ́ flọ̀ lọ́ọ́ flọ̀ ò ní sọrí ibú mọ́ ọrùn o ó kẹ́kọ̀ọ́ sùn. Oke oke. Sherry, nǹkan tí mò ń sọ fún yín tẹ́lẹ̀ òun ló ń ṣẹlẹ̀ yìí mo sọ fún yín pé iṣẹ́ yìí ò gbàyè fún wípé ká múṣẹ́ mi mọ́ tá máa jalè ṣé tá máa jẹ́ ọ̀ṣàkà ẹ àjẹ́ ọ̀ṣàkà o tá dẹ̀ máa jẹ́ òṣùkú ká kú òṣùkú ni wá àbí ewu ni ká máa lọ ká máa jẹ́ ọ̀ṣàkà ṣùkú Tasco calm down now ó ṣàmọ̀ pé gbọ́n òpè lóde rí báyìí rí ó wá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe sùúrù. hànà ṣé ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yẹn wípé ó rí bẹ́ẹ̀ lónìí i mean this is eight o'clock iṣẹ́ ta dẹ̀ fẹ́ lọ mú nine o'clock kí ló ṣe yín náà. kí ló ṣe ẹ make you no calm down at all no calm down in fact dey talk for here again you dey mad àjàlá tá nù ẹ ìwọ kó ló jẹ́ ká mú orí ó jẹ́ ká sọ di ìrù ìrù wá di nǹkan pàtàkì mọ́ wa lọ́wọ́ ń sìn ìgbà tí àgbàkúta fẹ́ yan olórí oní torí pé ẹ ọwọ́ ìkàwé ju wa lọ kó máa ṣe lórí you don see everything now you see wetin una cause now for your life no dey talk for here again i no dey like all this kind thing to be all this one now if i talk now, they go talk say padi i too talk which kind thing be this one now eh why be say we go dey wait for one person for year? i don't like am o oh. and i don't go talk because if i talk now they go talk say padi i too talk i know wetin i go do now inside Now in horse prick dey dey i no dey like all this rubbish. èwo when o fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ kó ní kálukú sọ tinú ẹ̀ kí ló dé ta fẹ́ máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. wá ọ̀rọ̀ wo náà fi sábẹ́ àwọn sọ fún ẹ wo wá o ṣan láàrin ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ o ẹ jẹ́ ká pàdé hàn àdìkadì lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò dára. naso na. gbogbo. so sorry guys ẹ̀yin náà mọ̀ pé mi ò ní kọyọ yín kí n má dé wí mọ́. My person just enter he don't talk na everybody don't cool down i know they like all this kind i know they bad am at all na rubbish. He don't come now calm down. i see you talk for your life. Coqui, fecha. fecha. gbogbo eléyìí wá fún. ọ ta ni ìbá tún wá rà fún bí ìbá ṣe wọ ìfẹ́ mi <laughs> o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ni o bàbá jẹnu ṣe é ṣí bí igbá ni ọba mọ̀ kó mo nífẹ̀ẹ́ rẹ gan kò fọrọlá adùn ló jẹ́ láyé mi ìfẹ́ rẹ sì ti ta gbòǹgbò sí òkà àyà mi hmm. kódà gbòǹgbò náà ṣe é fàtú. Hmm. ìfẹ́ mi. Mm. A jẹ́ wípé bó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe ẹ́ bẹ́ẹ̀ ni nítorí ìfẹ́ rẹ ti di olúwo nkoko sí mi lọ́kàn bí èékánná ṣe ń wo nkoko mọ́wọ́ bí irun ṣe ń wo nkoko mórí bẹ́ẹ̀ nífẹ́ rẹ ṣe lọ́kàn mi. inú mi máa dùn ọkàn mi sì máa ń láyọ̀ ní gbogbo ìgbà tó o bá ń sọ bó ṣe nífẹ̀ẹ́ mi tó. o ṣe olólùfẹ́ mi. àkọ́bẹ̀ àdàbọ̀ ọlọ́mọjàre lónìí àlàásì mọ́júmọ́jímà ọlọ́mọgbòdì àsálà yín o ọlọ́mọgbàmọ́lá yín ẹ máa tàtà jèrè àkọ́bà ẹ ṣeun dáadáa fún yín ẹ ṣeun ẹ nílẹ̀ àrùn fẹsẹ̀ sí àjáde ìwọlé òní bá yín àkọ́bà àdàbọ̀ ọlọ́mọjàre lónìí àlàásì mọ́júmọ́jímà ọlọ́mọgbòdì àsálà yín o ọlọ́mọgbàmọ́ lẹ́yìn àkọ́bọ́ ẹ ṣeun yóò dáa fún yín ẹ mọ tàtà jèrè owó ọmọ ẹdọwọ yín ẹ nílà nífẹsẹ̀ sí ọmọ òní kú mọ́ yín lójú o àkọ́bọ́ àdábọ́ ọlọ́mọdéjàrí lónìí alasi. ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun yóò dáa fún yín yóò dáa fún yín o ẹ mọ tàtà jèrè àkọ́bọ́ àdábọ́ ọlọ́mọdéjàrí lẹ́ni aláṣ mọ́júmọ́júmọ́ alámọ́gbọ̀dì àṣàlàyé alámọ́gbàmọ́láyé. ó ń kẹ́dé mo mọ fúra kankan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹ kí ni ọ̀rẹ́ wa. ìwọ àti ìkejì rẹ ó ń kẹ́kọ̀ọ́ kí ló dé tẹ̀ ṣe bí ọmọ ìyá ìgbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. àtọ́yẹ kẹ́ ẹ jẹ́ amójútó ọ̀rọ̀ ajé kẹ́ ẹ mójútó bá ṣe jẹun pé oúnjẹ ṣe máa wọlé fún yín. mo ti mọ ní bá ọ sọ nù. ìmọ̀ kó tiẹ̀ fura rárá. mo fura mo fura. mo ń bá ìkejì mi sọ̀rọ̀ ipe kó já mójútó ọjà wa kó já mójútó ká lè rérè bẹ́ẹ̀ kó tún ká lè sọmọ gbóró àmọ́ irọ́ ni etí ikún ló kọ sí ẹ wò mọ́jẹ ń tàn án jẹ ọ̀rọ̀ rẹ ti sún mi tó bá kiri ọjà lọ báyìí bó ṣe lọ ni ó ṣe padà wá kò ní tà kankan bẹ́ẹ̀ kò mọ́ra ajé ṣe débi tí ó ti rérè lórí ẹ̀ rárá sọ́tẹ̀jì ló jẹ́ fẹ́mi gan fúnra wo ìyàwó wa tó wà nílé ìyàwó ó ti ń kọ́ńpléènì ó ní ká lọ rè é gbalé torí owó ilé ibi tá à ń gbé gan kò ní pẹ́ lọ òun ló sì ń sanwó tẹ́lẹ̀ ó ní ká lọ rè é gbà mọ́ ṣé bíbì láti ṣiṣẹ́ tá a fi rówó tá a fi gbà àmọ́ irọ́ ni titi ẹ̀ wo kò mọjú kó máa rìn kiri lọ àwọn tí ń ta bẹ́rẹ́bàrà o wọ́n rìn tó ó rìn jù wọ́n lọ yóò máa rìn kiri ni bí ó ń gbóná. wo n tẹ́mi ọ sọ fún ọ ni pé fọyẹ́ kí wọn náà gbà kírú ọ̀rọ̀ bá nǹkan wá dá wàhálà rẹ̀ sáà àti pé ṣé ọmọ pé kódà kí ọmọ ìyá méjì máa ṣe bí ọmọ ìyá òsà ni ẹ tún wá jọ jáde inú inú kan náà lọ́jọ́ kan náà kódà o ìgbà sọ̀rọ̀ ìwà ò bóyá ọ̀nà wà tí mo lè gbà ràn lọ́wọ́ tí ajé òfin mọ gbogbo àti ẹ̀ náà jẹ bóyá tí má bá sọ̀rọ̀ olóòsèǹgì sọ́gbọ́ èèní fẹ́ inú mi ó dùn tó bá bá ń bá sọ̀rọ̀ torí rírìn kiri ni ó rìn dàwọn tí ń ta bí rábà láwọ̀ bá ń sàlẹ̀ ọ̀ ọ̀ ẹ tó ti rìn kiri. ẹ wo ẹran rèé Eh, ẹ eh, kò sí wàhálà gidi rẹ ele. lóbaru ele fẹ́ san fẹlẹ. ele lẹ fẹ́. kí lẹ sọ. nọ́mbà ni wọn yóò fọ two thousand. Ah, ah. ìyá mi wà láyé kì í ṣe ẹran olómi ẹ wò dáadáa. wa ní kó ubanka ee dandan kárìkọ kí àwọn ọmọdé náà bá ń sá o kánà kíkọ. ẹ yé ẹsẹ̀ ẹran olómi kì í ṣe ẹran olómi kì í ṣe kìkì ọ̀rá. ń sọ̀rọ̀ fún yín kẹ́ gbọ́ because èmi kì í sọ nǹkan tẹ́mi ò bá rí o mo sọ fún gbogbo yín mo ní ojú lásán kò ṣeé ṣe wèrè àyìn ò lè dá wèrè ṣe wàá wà nù ayé wàá máa já káàkiri gangan gangan ni o ó dá sí kí n ṣọ́ọ̀kì bírèènì yín ẹ fẹ́ gbọ́ àbí ṣẹ́rí lójú amọ̀kókó ti dé bí kí gbogbo lẹ di amọ̀ ni àkọsí kankan nù yín tó máa jẹ́ èèyàn láyé tínú tìjẹ́ máa dùn sí. ṣùgbọ́n ẹ̀rù bà mí o èmi rò bí eléru rẹ ti sungijẹ nìyẹn nígbà tó ná lẹ pọ̀ báwo báwo ló ṣe máa sun bí rárá sórí tó fi hàn yẹn ìdán ni wàá rí i pé inú bí mi mi ń para gan lẹ́yìn ẹ̀ àmọ́ ṣé kí n máa tàn yín láì ní pẹ́ yìí ó máa dẹni àkọlẹ̀bò ẹ mọ túmọ̀ ẹ̀ wọ́n máa gbẹ ẹsẹ̀ mẹ́fà ẹ̀. Ah, ah. níta bá wá ń jà bíi ti ká kú ni. Ah. àbọ̀dẹ̀ oh. lélẹ̀ ni wá kí ló tẹ̀ máa ṣe ọ̀bọ̀ ìlà wá bó ṣe wà yá náà mú ni ẹ o bó ṣe wà yóò dá mọ̀ rárá ṣé ká bá wá ń jà ká máa bá ara rẹ̀ nìrìn ṣé èèyàn mọ̀ pé tó bá ti ń gbàdúrà kí oyún ṣẹ kò ń kọ̀ kí ọmọ kú o Hmm. bó dẹ̀ ṣe wà yẹn tí ìjẹ́ tẹ̀ wò yín ò fẹ́ yẹ kẹ́ jẹ́ èèyàn bẹ́yìn náà dẹ̀ ṣe wà yìí tẹ́ bá jẹ́ jayéjayé kò séwọ̀n bẹ́ẹ̀ ara o èmi já yín nìyẹn. kò ah, tọrọ rí o àfi ajẹmáfẹ ayọ̀ ni tìjẹ tẹ ń wo ìwọn tí ń fúnni lóko òdi ọpẹrù àbí ṣé ẹni tó bá gbóúnjẹ lẹ́nu èèyàn kò lè gbẹ̀mí lẹ́nu èèyàn ni. ó lè gbà o. Ah! lẹ́tọ̀ ń ronú sí báyìí àwa amẹ́nibà ló ń lò ó bá power bank jẹ́ ó ti gbá lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ sẹ́rẹ́ yìí lẹ máa wọ́ọ̀ṣì ara yín tẹ́ máa sàlùtù bírèèdì yín tẹ́ máa tú àlè fún ó ti bìkọ́sì àgbàrá ẹ̀ tó bá ṣe mistake wọlé yín ó máa palẹ̀ mọ́ yín lọ nìyẹn dé ní àná nìyẹn straight. yọ palẹ̀ mọ́ rẹ̀ bèrè kankan ní jẹ́ni kankan ní kankan tí ó ti yọ palẹ̀ mọ́ rẹ̀. wo ẹ sọ fà. Hmm. ló ṣe ń wò báyìí ojú ẹ yóò look nice o kò ṣọ́ọ̀kú máa lè bá a lọ sọ́pẹ́ṣọ̀n yìí o. tọ́ni bá jẹ́ aṣọ ojú tèmi ń wo orí bákan bóyá kí wọ́n máa lọ́lé. ẹ wo ẹ má wọ rí màá ṣe nà màá ṣe dùn à. ìwọ tó jẹ́ pé sísìn ìṣẹ̀lẹ̀ dàkútọ̀ look tí o bá nígbàgbọ́ lórí wa I mean about this operation let's abort. abort wetin ah kúrò lórí ẹ kí ló ń ṣe àlàyé kò má mọ̀ pé mi ẹ̀ ò pè ọlẹ̀ kò má lọ dé àlè àbọ̀ wetin be ah lórí ilé ọ̀gá. ó dàbí wẹ́rẹ̀ ní àbí ajẹ́ ń sun ẹkùn ṣó máa ń ṣojú ajá ni má jẹ́ kí nìkan dáṣọ gbẹ̀rẹ̀ jẹ́ sí ẹ lọ́rùn lálẹ́ guys guys I calm down now ẹ má ti jẹ́ kó le tó bẹ́ẹ̀ yẹn náà. you know now move move everyone move to the front balcony. TJ TJ wobi ìwà wèrè ní kejì mi wò ó ṣé ní màtí ọba jọ ń jà lulẹ̀ ṣé lẹ́nu ní tí wọ́n fẹ́ jà mí sọ ọ́ láta ni àwa wí tó wá bọ̀ wá gbọ́dọ̀ mi wá bí ọwá sọ̀rọ̀ mi láàrin ọjà àbí. ọjọ́ ìgbẹ́nu rẹ dákẹ́ ṣe ṣe ṣe bára la pera wa so àmọ́ bára wa sọ̀rẹ́ àìlè bára wa sòótọ́ ọ̀rọ̀ ni bí nǹkan bára lẹ lára ìméjèèjì kò lè sọ fún mi àbí ó sọ fún mi nu inú kan náà sálẹ̀ pẹ̀lẹ́ mi ẹ jọjú ayé ẹjọ́ kan náà ni kí ló lè fa gbogbo yìí kí ni. tíjẹ sori pé ponu rẹ. ó ponu. sori pé dídìrì. ó dídìrì. ó ní ọpọlọ kankan. ó ní. ó kàn máa lọ́jọ́ pípa màálù bá gbé mọ́. màálù gbé wọn gòrò rà. sẹ́kọ̀ọ́ tó mú fẹjọ́ rẹ sùn. sẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ rẹ wọ́n pariwo bí bẹ́ẹ̀ lọ́lọ́ ibùkún lọ ṣáà ṣáà wèrè tó ah, tí yóò tún wá check up. ẹ jẹ́ ẹ market ọ̀dà ìpèrè tẹ̀lé dàrú. ìwọ kò tẹ̀lé market. ó ní kàkí ọjà yìí. tẹ̀lé bá oníkoro. ọjọ́ bá ti dán olùkọ́rọ̀ kọ́jú sí èjì ni sọ́ọ̀jà wèrè. mẹ́ẹ̀ wá dùn mọ́ra kó kó jẹ́ni kúlà kú. ó rà báyé tiẹ̀ fẹ́ bàjẹ́ sẹ́yìn kò fẹ́ sórí ibú. abọ́lé pàṣẹ lórí ibú. ìlọ pẹ̀lú nǹkan tí mò ń bọ̀ sọ ni pé ó sórí ibú láti ni. sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni. magana magana bulo ba magana bulo ba magana bulo ba magana bulo ba. kílẹ̀ fẹ́. mo fẹ́ rẹ̀ rọ. ẹ ẹ wọ́n lọ wa ẹlẹ́mọ̀ọ́jà ẹlẹ́mọ̀ọ́jà ẹlẹ́mọ̀ọ́jà fẹ́ ìyá mi dé. mo ní thirty thousand thirty thousand naira náírà ẹ bá wọ̀ rí ẹ̀rọ wà mí. fún mi sàbẹ̀ yẹ ká fún mi lára fún mi mi sí ọ ẹ wo. ó dáa báwọn ẹgbẹ̀rún mẹ́ta ń dà ó sì ṣe é fi wé mọ́ ẹgbẹ̀rún mẹ́ta mẹ́ta ẹ̀lẹ́kẹ̀. ìrìnkìrìn ìrìnkìrìn ẹ wo kí gbogbo yín gbọ́ràn kan rán o àwọn Yorùbá máa ń pa fún ìwé wọ́n ní bí ìwọ ikú bá ṣe mọ ni ó ṣe máa ń fi run ijú èmi ò rà fún ìgbẹ́jọ̀dá kankan ẹ jẹ́ kí n dúró sí ìgbẹ́ jẹ́gẹ́rẹ́ mi torí kò sí ìwọ kankan lọ́wọ́ fún mi ọ̀tọ̀ kò ní dáa fún ẹ tó sọ̀rọ̀ gbẹ̀yìn. ṣé wọn nìkan ló da ayọ̀ sílẹ̀ nu gbogbo wa ni nígbà tí wọ́n bá wọ aṣọ ẹgbẹ́jọ̀dá tí wọ́n á máa wọ ìyá ò bá bàbá tán sẹ́nu rẹ̀ bu ni. èyí ò pé tó ló sọ̀rọ̀ bí ìgbà tí wọ́n fi kàn fún ọ̀hún fún ẹ̀ tó bá jẹ́ pé bí nǹkan náà ó ṣe rí pápá ni kó rí bẹ́ẹ̀ èmi ò ní ọ̀rẹ́ torí wọn ọmọ ègbìn ọ̀wúlò níwọ̀n kan tó sẹnu rúnrún ọ̀wúlò rárá kò lè domi fún ọ kò sí nǹkan tá a gbèsè nínú ẹgbẹ́ ìrí tó wà ńbẹ̀ gbogbo ẹ̀ kò sí kò sí kò sí ni ọkàn máa ń yọ sọnù bí ọmọ ògbó. ẹ o àti ìyàbọ̀ kí ló dé tó gbé ìpèsè fún mi ah. mo rí ìrà fún iṣọ oríkì ìrà fún iṣọ ṣé ti pàrọ̀ fún mara kan ṣebí mi ni rí ikùn ọ̀dọ̀ mi sì rí ikùn àti ìmọ̀ bí iyọ́ bí àbí kí n gbé iyọ́ sí ìlú ni. jọ o fẹ́ jà abirùn. ṣe é rí olórí olórí ẹ̀yin lẹ fà á o ẹ̀yin lẹ jẹ́ kí ègùn àtọ̀hún rìn wá wá balẹ̀ jẹ́ o. ẹyẹ bàjẹ́ ẹyẹ bàjẹ́. ẹ mo lórí kò sí iye aṣọ tẹ ní kàrà táwa yìí ò ní rà ó ní yẹ kí yẹ. ẹyẹ akọ ajá abirùn òṣì lẹ́sẹ̀ yìí ẹ wá dé ẹni ẹ kú ìpàdé o ṣẹ́rọ̀ bí àtàbárí yín à lè ṣèpàdé ni irọ́ tó jìnnà sóòtọ́ pátápátá ni. kẹwàá ah, ah. ṣe báwọn bí ó ti dáná la ah. bá lọ bí ó ti dáná. sùlíyà má fi lù wá mọ́ jẹ àwọn àǹtí ìyàwó ẹja máa bá pàdé wa lọ́jọ́. kò burú. bẹ́ẹ̀ ni o torí pé àwọn customers máa máa dúró dé mi ní ṣọ́ọ̀pù látàárọ̀ torí ìpàdé yìí ni mo ṣe ti ṣọ́ọ̀pù pa látàárọ̀ ẹ jẹ́ kí a máa bá ìpàdé lọ kí àwọn rèrè kan tó yẹ pé gbogbo ìgbà tá ti nípàdé báyìí tá a fẹ́ sọ nǹkan tó wà important lọ́mọ máa rìnrìn òṣì lẹ́sẹ̀ káàkiri ẹ wọ ẹ jẹ́ kí a máa bá pàdé lọ jàre kọta ló sọ̀rọ̀ èèyàn ní èèyàn ní yọ lọ́sọ̀ èèyàn. ní kíni sísáyọ̀ ẹ̀rẹ́ ti yín ọ̀tá. ní kíni. bó ọ̀tá gbó ṣé fún yín ọ̀lọ́. Ah. ṣé wọ́n rán yín sí wa ní. ẹ wo tí ẹ bá ilé ṣe wí àgbéjẹ́mọ́. bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ni sọ ǹjọ́ bẹ́ẹ̀ni sọ àwọn lè tí èbè lè ṣe wí àgbéjẹ́mọ́ wa ọjọ́ mọ́ fi rà rẹ̀ ṣẹ̀ṣẹ̀. Ah, kí ló hàn lẹ́nu mọ yẹyẹ rẹ ní ìsìn o ọ̀n sọ̀rọ̀ rádaràda lẹ́nu sí nǹkan tó o ti sọ bójú mu ni ọjọ́ ìjókòó ara rẹ jẹ ẹ dákun oje kí mò ń sọ kó tó di pàmò ìfọ̀tí bá ti sọ ọ̀rọ̀ aṣọ ni aṣọ àbí three thousand lásán náà lọ sọ́ọ̀bù. Ah. Ah. arábìnrin Àṣàkẹ́ Àṣàkẹ́ dákun mọ̀ ń bọ̀ mo wá sáré tẹ̀lé arábìnrin tó gbàgbé pọ́ọ̀sì ibi mo fẹ́ wò bóyá kéè lọ jìnnà mo bẹ̀ mọ́ bá ń fi. ẹ wá wá wá ìwọ wà ní tèmi bẹ ọgá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ jàre lẹ́yìn kò sọ ara ẹ kí ni. kó o jókòó ń bẹ kó ọmọ bá ń fi ojú kan wo ọjà tèmi náà kó ọmọ wo tiẹ̀ alájẹlẹ wá kí nǹkan sáré wo ẹ ó ń bára mi tó gbàgbé pọ́ọ̀sì ibi ọlọ́fàjà Àṣàkẹ́. èmi ni kí n máa bẹ́ẹ̀ máa. diye onu da. ẹlẹ́bùrú kẹ́bọ̀ ni bàbá ọlọ́run ó wá gba ọ̀nà ìyanu ọ̀sọ́ ẹkún mi owó <laughs> a <laughs> tájù tájù ah, ah. fóònù tó jáde lọ́dọ̀ mi àtẹ̀kan náà sì ń pè tó yẹ kí n gbádùn ni ló sì ní èmi lára mo fi bọ́ ọmọ wá gbà. ẹ ṣe o ẹ ṣe o hello ẹ wọ́n gbàgbé ẹ̀ sọ́dọ̀ mi ẹ̀yin ni. èmi nì èmi tájù tájù tẹ wá bá rẹ ran níkàrà èmi nì ẹ ọdọ mi lẹ́gbàgbé rẹ̀ sí àti pọ́ọ̀sì tó tóbi báyìí ńlá báyìí ìmù wà àà ìmù wà ó ti kú gan ẹni tí ajọ́ ń gbé bì ọba Um, Tino. Yes, Daddy. You come. Yeah, somebody's at the door. I'm Okay. sẹ́lẹ̀ owó yẹn fóònù ẹ̀ ń náà wà ń bẹ dáàdi ṣé pé àwọn ènìyàn kan ṣì wà tí wọ́n ṣì lóòótọ́ pẹ̀lú nǹkan tó ń ṣe báyìí èmi ò tiẹ̀ lérò pé mo lè rí mọ́ ẹ ṣe gan my man you are real breed i mean àbábínú. No? ó ṣọ̀wọ́n irú ẹ̀ ṣọ̀wọ́n sórí àdúgbò ibi tó ti sọ pọ̀ sí inú ó ní bá ṣe máa ń wò wọ́n ṣe mọ àwọn alápàtà nǹkan nígbà tó ti sọnù yẹn lèmi ti ní kó gbàgbé ẹ̀ wọ́n á mú wá. èèyàn búlóbì èèyàn rè jẹ́ kẹ́sì mọ ìwà àwọn ọmọ ẹlẹ́ran tẹ̀ wọ́n èèyàn gidi ní gbogbo wa àti pé ntẹ́lómi ìrùn wa máa ń rò ní pé béèyàn bá gbàgbé nǹkan sọ́dọ̀ wa báwọn bá a bá ká lọ fún irú ẹni bẹ́ẹ̀ padà wọ́n ní à kò pé o káàdì táwọn fi máa gbowó nù báǹkì o ó ti sọnù owó náà fi bẹ́ẹ̀ o kò síbẹ̀ ṣùgbọ́n èmi o èmi tájọ alápàtà ìní bá wọn dánrọ ẹ̀ wò kódà bẹ́ẹ̀ lómi gbàgbé ẹyin yóò ní wọ́n ti láńbẹ̀ ni ah! ah, bẹ́ẹ̀ ni. ok well let me kí n sọ nǹkan kan fún ẹ o olóòótọ́ wọ́n ní kò ní kú sípò ká àìmọye ẹ̀dá tó ń ṣe oore tá a fẹ́ sọ dìbìmọ̀ lọ́wọ́ fúngbà díẹ̀ ni o ṣòye ẹ̀ ń sìn ní tí wọ́n bá mọ̀ ṣe wọ́n ṣáà tẹpá mọ́ thank you very much and hold on um, come come ní fún yín ní nǹkan. dúpẹ́ o mo dúpẹ́ gidi tẹ́ ẹ tẹ́ ẹ sọ ire mi di bí o tẹ́ ẹ tiẹ̀ ní nǹkan kan dínú rẹ̀. gbà ah, ẹ wo ọ̀dà báyìí mo náwó ọkọ̀ tí mo wọ̀ wá rìn. o tún rí jẹ́ tẹ̀ gbà. ìrọ̀ púpọ̀ tó fẹ́ gbà yẹn gbà gbogbo ẹ̀. Ah, gbogbo ilé. yeah thank you um, kò sí wàhálà uh, let me give you my number uh, sórí tó ṣe àti bó ṣe sọ̀rọ̀ yìí amin o jẹ́ kí n máa bí uh, mo ṣe ń wọ àwọn alápàtà tẹ́lẹ̀ rè o ti gbé wọn lọ báyìí lójú mi jẹ́ n fún ẹ nọ́mbà mi. mo di méjì èmi di méjì mo mọ̀ di méjì. rọ̀bùkà lílì mọ̀láyì káàtì níjà ìlú fìlárìdì àlífàtán ìgbà tó lùwà fẹ́ dáyé ọ̀pọ̀ àwọn mọ̀láyìkà kí wọ́n wá tájù. tájù sórí bí ọgbà ẹlẹ́rìn ṣe tó mo dá òórùn rẹ mọ̀ yàtọ̀ <laughs> mo mọ̀ òórùn rẹ mo mọ̀ tó o bá kọjá wájú mi báyìí fìrí èmi mọ̀ pé wọ́n lọ kọjá bó ti wá máa ń bùn mí ní nǹkan gbogbo ìgbà ni mo dúpẹ́ lọ́ọ̀ rẹ o ọlọ́wọ́ bá ń dúpẹ́ lọ́ọ̀ rẹ hmm, ebi ò ní pàwọ́ náà hmm, tájù mo fẹ́ sọ̀rọ̀ kan fún ọ tó o bá ní pè mí ló kùrọ̀ ọgbọ́ tájù mẹ́ta lọ̀rọ̀ yìí pín sí yìí sì fẹ́ kó o fi sọ́wọ́ òsì rẹ kọ́ ọmọ bá fi jẹun nǹkan kan bẹnu ọkàn rẹ tó ọmọ ń rí ọkàn rẹ ní rí fa ọmọ rí gbogbo ìgbà tájù mọ lé o mọ gbìyànjú àti lé pọ fẹ́ rí o torí tó o bá rí gangan ó léwu fún ọ kíní ìmọ̀ dọkàn rẹ láàmú gbogbo ìgbà àmọ́ tó o bá ti rí báyìí aburú lórí ni o èyí àkọ́kọ́ fi sọ́wọ́ òsì rẹ sọgbọ́tájù ẹlẹ́ẹ̀kejì ń bẹ tájù ṣọ́ ń gbọ́ mi lágbọ́yé gbìyànjú èso ọmọ èké mọ́ yóò da tó o bá lè gbìyànjú kọ́ ọ wá obìnrin kan kọ́ ọ wá obìnrin kan kó o so igi fún igi alálùbáríkà tó o bá so kíwọ náà lè láàárọ̀ kó o lè lọ́mọ só ti yọ ẹ sọmọ èké o mọ̀rọ̀ pọ̀ mọ̀rọ̀ pásìkò wà o àsìkò dúró de ẹnìkan kan o àsìkò dúró fa ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tájù ni pé oore tó ọmọ ẹ ṣe yìí ọlọ́run ó jẹ́ ó gbé ọ má dáwọ́ oore ṣíṣe dúró bó ti máa bù mí lówó ń gbogbo gbà ní kọ́ ọ máa bu àwọn èèyàn náà lówó ẹ anábì sallallahu alaihi wasallam ó ní sọ́dẹ́kà ó ló bẹ̀rẹ̀ láti ibi kéèyàn rẹ́rìn sí èèyàn báyìí ó ní sọ́dẹ́kà ni ó ní sálámà gan sọ́dẹ́kà ni sórí kéèyàn mú nǹkan tí ó pa ọmọlàkejì la kó lójú ọ̀nà àbí tí ọbẹ̀ táyà mọ́tò ọwọ́ amúkú sọ́dẹ̀kà ni ànábì lọ sọ bẹ́ẹ̀ mo ṣe sọ́dẹ̀kà dáadáa ní gbogbo gbà nítorí pé sọ́dẹ̀kà òun náà lọ́ọ́ lọ́ọ́ dé bá mi mm. sórí ibi tá a wà yìí náà kìí ṣàyè wa tẹ́lẹ̀ àyè wa kọ́ la wà yìí gbogbo wa àtolówó àti tálíkà àtọba àti joyè àtàfà àtọmọ kéwú àti páìtò àtọmọ ìjọ wọn gbogbo wa náà lákùnjọ kan máa ṣe dáadáa o Kurani karim alifirikon ọ sọ̀rọ̀ fa ntí ọba adéda gẹ́gẹ́ sọ ó ní wọtẹkù yẹwùmẹn ẹ bẹ̀rù ọjọ́ kan o àwọn ọjọ́ wo ni ọ sọ láàyè tó pọnu kurani nígbà kó pé wọtẹkù yẹwùmẹn ẹ bẹ̀rù ọjọ́ kan o àwọn ọjọ́ wo ni ẹ wọn wá ní lọ́jọ́ náà oòrùn kò wá ní jìnnà sí amọ bó ṣe jìnnà ní ìsìn wọn ni yóò súnmọ́ ilẹ̀ ẹlẹ̀ bíi òrùlé sílẹ̀ ẹlẹ̀ wọn lórí èèyàn ọmọ ọhó Eh, ogun ara wa báyìí yóò mú ẹlòmíì dọ́rùn rẹ̀ báyìí ọjọ́ òun wọ́n lámọ̀ bẹ́ẹ̀ wò kò láì wọ bàtà ó tún sọ níbìkan ó ní yá ó mọ̀ mọ̀ kú fí alákọ̀dà mi ọjọ́ tá a dúró lórí ìtìṣẹ́ wa níbòmí ó tún sọ pé yá ó mọ̀ rìsàbì ọjọ́ tá a ṣèṣirò gbogbo iṣẹ́ wa níbòmí ó tún sọ ó ní yá ó mọ̀ túbúlà sàráhìr ọjọ́ tó jẹ́ pé gbogbo àwọn ń tá a kó pamọ́ báyìí yóò hàn dé báyìí yóò tú síta gbogbo ẹ̀ àwọn èèyàn mọ̀ ń rí ní tèmi ń rò sí ọ ìwọ ọ̀mọ́ ní tí wọ́n ń rò sí èmi èmi ọ̀mọ́ gbogbo ọjọ́ yẹn hàn dé bẹ̀rù ọjọ́ nífa kọ́ ọmọ ṣe dáadáa fa torí àkùnjọ kan fa ńlẹ́ o ṣeun. kọ́lá ọ̀rọ̀ búkà mẹ́lá ìkátù ìníjà ìlú fìlárìdì. Ah, tájù ó tún bù ń lówó tájù tó bá wu ọlọ́run ẹlẹ́dàá ó lè yí aago tí ń bọ̀ yìí kó kú ikú lórí rẹ̀ tó bá wù nìkan ni o àmọ́ mọ́ dáwọ́ rẹ̀ ṣiṣẹ́ dúró. Mm, o ṣeun. ẹ ṣe bàbá mm-hmm. ẹ ṣe o. ọ̀run nílé o àjò láwa o ọ̀run nílé fa ọ̀run nílé ẹ̀rẹ́ ti ajá àti so àjò láwa yó ọ̀run nílé kó wà wa? ọ̀run nílé. tí ìfẹ́ bá wà nínú ìgbéyàwó kò ní sí gbọ́n mi sí i ní sí wàhálà nítorí wípé àwọn olólùfẹ́ méjèèjì wọn á trust ara wọn. mo fẹ́ béèrè lọ́wọ́ wa kí ni ìyàwó. in marriage we need love trust respect. ibẹ̀ ni mo máa ń gbé in this age and time obìnrin kan máa wá wà submissive títí títí láti jẹ́ full housewife. àwọn obìnrin tá a bá ní akíkanjú àbí tá a lẹ́wà fẹ́ẹ́rẹ́fẹ́ wàhálà ni àwọn ọkọ wa máa ń fi wá ṣe. bísí àmì tẹ́lẹ̀ mi tó wọ̀ ní ìlú àjọṣe ni mo ti kẹ́kọ̀ọ́ tó wà ọmọ rà báyìí táwọn òbí iṣẹ́ bẹ́ẹ̀ ló fẹ́ lọ ṣe. how do you want me to dress? mi ì lè jẹ́ kó bí mi kò wedding counselor ni ìyá tó bí mi lọ́mọ iṣẹ́ kan náà làwọn àti bàbá mi jọ ń ṣe. ṣé dandan ni till death do us part. we have to keep guiding them as long as bá a ṣe wà láyé dá wà láàyè. nígbà tí mo ṣe orí mi dàrú màá ṣe jẹ́ kẹ́ni kan advice mi. I love the both of you. o lè dá lọ́bẹ̀ mi àbí. You're supposed to take me to school. what is your mother doing. kíkà àjọ lọ́bẹ̀ ń sìn kò débẹ̀ kó da ewu ẹ. ẹ èmi ni Sunday Dagboru. eléyìí ò lè ṣe ìjọ àwọn ẹni bọ̀bọ̀ ah mr kí ni ká ṣe? Làdídí o! Òdòdídí! Òdòdídí! Ọmọ àpòdídí bí ìfẹ́ ẹ̀ǹkì ìbọn lákìkún ṣé ẹ mọ̀ pé tí ìbọn bá ti kún jù ó ń fa ọ̀pá àbọn yàjẹ́. DCP Akitunde we need a chopper. mo ti ṣetán láti sọ gbogbo tí mo mọ̀ nípa àpò ọ̀gá. ṣé o lè gbòòrò díẹ̀ lójú mi ṣá. o ò lè sọ. kí ló wí wá ń gbọ́ lójú ta mọ́rẹ̀ ẹ̀rùn ẹ̀jẹ̀ wà lójú omi tàbáṣà. mo ní mo fẹ́ jẹ́ ń bẹ̀. nínú kí ni. mo ní mo fẹ́ lá ń where is my money? you want to cry, when we get there you cry. ṣé wàá ní ni. máa jẹ́wọ́ fún ẹ wípé àwa obìnrin ni yálà yẹn yàn. wọ́n pinnu bàbá láàánú yes wọ́n pàyàwó bàbá láàánú yes ó di three two wẹ́ẹ̀sẹ̀. three one tẹ́lẹ̀ three two báyìí. wẹ́ẹ̀sẹ̀ yìí èmi fà mí fà mí fẹ́ pa bàbá láàánú. ṣé tó bá pè mí gangan ló máa di three three ninety minutes lọ. when it is over and is over. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo ṣe máa pànìyàn sí. iṣẹ́ tó gbé wá yẹn ò nira rárá àmọ́ ọwọ́ tó kàn fẹ́ máa lò yẹn ló lè jọjọ orí ẹ lọ tó bá ti gba seventy thirty wàá bẹ ṣe. àṣọ ṣé wò mọ̀ ipá wa la fẹ́ forí lakú lọ ni tẹ́lẹ̀rú bá sungi kò sí nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀ náà information lásán ni wọ́n invest so gbogbo nǹkan tó kù táwa fẹ́ face ìwọ kàn máa jókòó síbi tó jókòó sí ni. ṣé mo kàn ẹ jẹ́ ká ṣe ní sixty forty because information to information àwọn kan dẹ̀ ṣì wà tó máa gba ṣẹ́ẹ̀ tí wọ́n bẹ̀ àti pé àtọwọ́dọ́wọ́ ni information yìí. wetin you just talk now babe wetin you just talk now you say sixty forty abi wetin you talk guy come no they come reason us for a year. we no be small picking for this game why you go talk say sixty forty now oh because bj don't talk say seventy thirty na e never clear for your face see wetin happen left to me alone now 80 20 will day. if you no dey gree abeg see road make you e clear road for a year. who you wan call dey reason for a year. we be like small picking. pikin abeg dey fashion they go jọ. no worry okay ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má wọ iṣẹ́ tí mo. ya okay. Uh, so you get brain before where you put am o ti gbà ẹ ó yá dìde wá drop info. okay thanks. àfàbẹ́ for díẹ̀ náà wẹ́ẹ̀dì kan ló ń kọ́ ẹ̀ka ọ̀sùn wait for díẹ̀ torí bá fẹ́fẹ́ ayé bá ti bá fi ti ilà kò sóhun tá ó fi ríran débi ògo ìkàláyé. dad mo ní láti padà Francisco school ní ọ̀túnla ṣé o ti list àwọn nǹkan tó fẹ́ fún mọ́mí ẹ̀. bẹ́ẹ̀ ni sà. oh all right. darlene darlene ẹ má dá lóhùn mo ti sọ fún pé kó jẹ́ kó di next week torí school wọn gan ò tí ì wọlé bó nǹkan tó fẹ́ lọ kọjú ṣe ń school gangan ò ní mi mọ̀. I have some things to do in school. Hmm. Oh, mo understand there but you have to wait till next week. o ní láti faramọ́ wa díẹ̀ hmm? and for that you ask for hmm? my heart mo you understand. Hmm. okay then. nǹkan tó ń rí ẹ sí náà nìyẹn. You got me. It's okay. Thank you. Dear, um, mo ń lọ fún meeting contract yẹn. Hmm. Yeah, ó dẹ̀ possible kí wọ́n lè sanwó yẹn lọ́la. Ah! <laughs> Ó dá ọlọ́run àjẹkùn san o. Ah, ọlọ́run àjẹkùn san o. Báwo wà ní ìgbà wo ni ẹ máa lọ ṣàárọ̀ ni àbóyí? Hmm secretary wọn náà máa pè yín but hopefully àárọ̀ yẹ kó jẹ́. má ṣe jẹ́ káfẹ́fẹ́ ayé bàbá fi ti là bí ó torí bá fẹ́fẹ́ ayé bá ti bá fi ti là kò sóhun tá ó fẹ́ rí ìrọ̀dé ibi. kí ló dé. ọrọ̀ ajé náà ni ẹ má bínú kí ni fẹ́ bàbá. ó fẹ́ rọrùn mo dé ń dé ìrìn kí ló dé. ẹ má bọ̀ lọ́dọ̀ mi lọ́dọ̀ mi. ẹ bá wò ẹ bá wò mo léyọ̀ tí mo dóde mo lórí bàrà mi tó mú mo dóde jáde àlẹ́ ń dúró láyà tìjẹ́ tẹ̀ ń sọ yìí tìjẹ́ ò tẹ̀wọ̀n àsìkò àwọn àlẹ́ ń tẹ̀wọ̀n pa gbogbo ẹran tó dáná àdúgbò nínú kára olúwa ní sọlá yìí èmi tí mò ń tà ṣé máa parọ́ fún yín ni ṣẹ́fẹ́ tó ń pè ní bógun bẹ̀ fọ̀ ọjọ́ tó fẹ́ ṣe wẹ́ẹ̀dì ọ̀dọ̀ lọ́ti wá rẹ̀ ẹran ó ti yé ẹ̀fọ́ kan bá lẹ́ bá bọ̀ ẹ bá bọ̀ ṣàmọ̀ pé kọ́sọ́mà mi ni ṣé o tún gba kọ́sọ́mà mi ni kọ́sọ́mà mi lẹ̀ kó jẹ́ ráyè tajà fún kọ́sọ́mà mi fẹ́rẹ̀ ló lẹ fẹ́ rà. aláwẹ̀ mi ẹlẹ̀ kọ́sọ́mà báwo ó dúró ni mo lẹ̀ sọ ajé ṣé ìwọ nìkan ló tẹ wọn nù nígbà yìí. ṣé o pé jẹ́jẹ́ mi mo máa ń lọ nu ọjà yìí ọmọ pé ntọ́ rí ntọ́ o wọ́n tọ́ mi o. ẹ̀yẹ kí ló wá fẹ́ ṣe kí ló wá fẹ́ ṣe yẹn. bàbá bí orógo. Adé orógo wa kí ló ṣe ẹ̀ ṣé mo pọ̀ lé sí ẹ ni. Wà á ṣẹ́ni lómi yóò bẹ̀rẹ̀ rù. Wà á ṣọ́ni ìyá ẹyin ni. Wà á kí ló ṣe ẹ̀ bàbá yìí. Wà á kí ló ọkùnrin ilé aláwọ̀ inú kan lè ní bá wọn èmi ò ní wọn gbà mí kájọ díje lè mí lé kájọ là kájọ lówó aṣáwọ̀ tí ẹ kí wọ́n láyé pé gbà Olúwa gbà mí mi má jọ pa mí tó tó tó pé gbà mí mi mo ní lára kú má torí okùn mi pa mí o kọ́ má torí ìràwọ̀ pa mí kọ́ má torí pípa mí o ló jẹ́ ń sáàtò ọlọ́run. dájú níwọ ìwọ tó jẹ́ pé wà nù ọmọ tí mo fi yan gàn lódò yìí ìwọ náà ló tún wọn wù ẹja ìjàtì ọwọ́ wèrè wo ló ń tẹ́ fún mi náà ìwọ ń lọ ń yọ̀bẹ̀ sí yàn ìwọ dájú ẹ wò ó lórí ó ní o. dájú ní pé mi ò sí ilé ọjọ́ kan ó dẹ̀ fẹ́ bà ọjà yìí jẹ́ ṣé o mọ̀ pé ó wà nínú òfin olúwa ní sọlá market pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá lòun ya wèrè nípa fa ọ̀bẹ yọ àbí àdá láti jà mí báyìí ó ní nǹkan tá à ń ṣe fún un nítorí ẹ̀ náà ni wọ́n ṣe dájú ẹ̀ torí wọ́n mọ̀ bó ṣe jẹ́ sí mi ṣọwádìí bí mo ṣe nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ náà máa ṣe bẹ́ ẹja tó ìwọ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu màá dẹ̀ di ẹ̀jẹ̀ yamayama ó yá wèrè ni lẹ́kọ̀ọ́ sẹ́ríkì ìwọ fẹ́ bàjẹ́. mi ò ní kọ́kọ́ bẹ́ẹ̀ sọ́sìn yìí o gbogbo ẹrù ẹ tó bá wà ní ìsọ̀rí pátápátá kó kọ́kọ́ kó fódìdí ọ̀sẹ̀ méjì mi ò tiẹ̀ fẹ́ rí ẹ mọ́. bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà ìsọ yẹn mo ní kí ẹ bọ́tà bọ́tà ìsọ yẹn. lórí bukú ni ni ìjàmbá ń dá tájú máa bá ìjà pẹ́ẹ́dẹ́ ń fọ́n nǹkan mẹ́ lórí o. wàhálẹ̀ bá mi. kí ló tún dé. ìbọn ọlọ́run ibè yẹn bá mi àwọn ọmọ ẹgbẹ́ yẹn dórí òjò ẹ̀ ṣe ń lọ mo yà rí pé ó yẹ fi wọ́n lẹ̀ mo tún jákọ́ jẹ́ wọn pẹ́ mi lérú mi mo tún ti dé kò sí yàrá jẹ níbo lórí òtakù tèmi ní olúwa ní sọlá yóò ti yẹyìn bá mi mo kàn dé bẹ́ẹ̀ yẹn mo kàn lọ ń jà mo kàn lọ ń láwọn yìí pé ya kí ló ṣẹlẹ̀ kí ló hápù lórí odò yìí ṣẹlẹ̀ mo kàn lọ ń fi mí kẹ́sítàn bẹ́ẹ̀ pé ya kí ló ṣẹlẹ̀ mo kàn lọ ń kúra ojú ẹ̀wò ọ̀bà mi fẹ́ dáhùn sí lọ́hùn ni o tí wọ́n á ní kí lọ gún ya wọn ẹ̀jẹ̀ yẹn ló máa ma ṣẹ̀ jẹ́ ẹ̀rẹ́ máa pé o ṣùgbọ́n lágbó sáàsì pé bà mí ẹ̀wò àmì bà mí fẹ́ mọ́ tẹ́jú yín mọ́lẹ̀ mi gbọ́kú yín bà mí torí tí wọ́n ní pé kí n ṣe mọ́tò bà mí gbọ́kú yín wojú mi dáadáa tí mo bá gbọ́ pé ogún ọmọ kan ń bẹ̀ yẹn lórí odò tí ọmọ kan tó máa ṣe fún ẹ tí ọlọ́pàá bá gbé ẹ ọdún kan mi nìjẹ́ kan fi ẹlẹ̀ ó yá ìdẹ́ dídé gbogbo jẹ́ mi. kò wọ́n wọ́n lọ́jọ́. sọ̀rọ̀ ẹ di dakuda. èyí lọ sí gún bẹ́ẹ̀ báyìí. Ah, ẹ wo olórí n tá à ń sìn o ọlọ́run bá wa tọ́jú wọn o sùúrù lọ́rọ̀ wá gbà o. wo tájú má rò ó àwọn ṣe tiwọn ni ọlọ́run jù wọ́n lọ. mi ò mọ̀ ro rárá mi bẹ́ẹ̀ ni ò bá lómi lẹ̀ tẹ́lẹ̀ ni mo sunkún ẹ̀rù dé agbára tèmi ti lómi lẹ̀ bí ìwòrí odò fọdún kan ìtì ń jẹ́ wà létí dúró dé mi kí sì tí mo fẹ́ rò bẹ́ẹ̀. má gbé sọ́kàn ṣùgbọ́n ìjàláyé bó ṣe ń ké pé ọ́ àyà ń fomi o dákun dábòbò mi o dábòbò gómi kọ́mọ aráyé má ṣe rí mi dá dúró. bàbá dákun dábọ̀ o bàbá dákun dábọ̀. Put on your head. Make you know say you in trouble. Fọ́tà mi Ayé àwa ayé agbára ni ènìyàn yóò fẹ́ ní fọ̀rọ̀ ẹni ṣe bí ọ̀rẹ́ lójú rẹ tó bá dẹ́yìn ọ̀tá rẹ ni kò sẹ́ni tó fẹ́ kó fún ọ. So you get this money for us to inú kan lèmi ń bá wọn lò èmi ò mọ̀ pọ́n ò bá mi lọ́nu kan kájọ dídé lèmi lé kájọ là kájọ lówó àṣàwọ̀ ò tiẹ̀ fẹ́ kémi ráyé gbé gbà mí Olúwa gbà mí Ọlọ́run mi kájọ lèmi lè tó.

díjà padà ó yànnà thank you

Curling balls and I would lead up, put it low. Get in I got twit hoes. They it down, they do that same thing. Ottawa! Ottawa! Ottawa! Ottawa! Ottawa! dàgé dàgé dàgé kí ló ṣẹlẹ̀ ẹ bá mi pàtó ẹni tó lẹ́gbẹ̀ẹ́ ti mú lẹ́gbẹ̀ẹ́ akéwì àgbà yéé àtẹ́wọ́ ìjà àtẹ́wọ́ ìjà náà ẹ bá mi pàtó àlàyé kò ní bàjẹ́ fún ajé bọ̀bọ̀ fún mi má ìtura wa. ìbà lọ́wọ́ ayé ìbọ̀jọ̀gbọ́n ìbà yá kó ìyáma kò ó tó dọ́rí kòtò tí o sọ kankan láyà láwọ̀ yọ̀rọ̀ wo ní jẹ́ jápọ̀. Láyé òun lè ẹ̀sìn ìmọ̀gbọ́n. Òdodo náà nígbàlà ń kọjọ. Ilé ayé yìí ò ní lójúrú. Ẹgbẹ́ kí ló pè mí náà? Ìgbanikara ẹ̀pẹ̀ para. Ẹran lẹ́yìn pa ẹ̀yìn ò ní pààyàn nílẹ̀ ẹ̀yẹ. Àlejò náà màmá lédè ìbànújẹ́ hàn ní lọ́wọ́ múrítà lábàbà lọ́lá ooo. èyí tí ń bá wà nínú ìlú tó lọ́wọ́. gbogbo tìyàwó kan lọ́ba àtọ̀jọ́ ń kọ́ ló tó ní bá lọ́wọ́ bá lè lè àwọn lálọ́bá ilé ọlọ́bá mi kẹfà alùpẹ̀lẹ̀ kìtìkìtì ọlọ́bá mi ní ìdílógún àbábá jẹ́ àlọ́bá ọmọ ọlọ́bá mọ̀jọ jẹ́jọ́ sí ọ̀fọ̀ ọmọ káàrù rẹ̀ ló mọ̀ wọ́n ká pínlẹ̀ láàrin ìkan gbọdọ̀ jùkọ̀ nílé ọ̀la lọ mí bí kọ́ bá jùkọ̀ nílé ọ̀la lọ mí ìyàrá ọ̀kí ọ̀làdọ̀ mi tí mo rí tí mo dàṣà là ń lápá ìyàrá ọ̀kí tí mo rí tí mo dàṣà là ń lọ́bẹ̀ẹ́. ó yà pàtẹ́wọ̀. bẹ́ẹ̀ bá ń rà mí ẹ dákun ọ̀sán àtọ́kọ ó yẹ pàtẹ́wọ́ ẹjọ́ ẹjọ́ màlúùdà mọ tẹ̀fẹ̀lẹ̀ kúlà ráyè òkúta ọmọ tí wọ́n lé lọ tí wọ́n lé lọ. àtẹ̀wọ̀ ìgbà. àṣàyìmọ̀ pé àṣàyìmọ̀ ni ó yàgbà kodò ní ọ̀la lómi ọmọ abíṣi jókòó ọ̀pọ̀ ní kí mẹ́wúrẹ́ wá ọ̀run ni òní èdè òkú kò ní èdè òkú. ọ̀la mi lè kàn ọ̀kan ní kẹ́ má bọ̀ ọ̀dọ̀ wa ah. ọ̀run ọ̀la rẹ̀ èdè ọ̀sà bẹ́ẹ̀ ni òní èdè ọ̀sà òní èdè ọ̀sà ọ̀kadì mú màlúkọ̀ ìgbà. Àtẹ́wọ̀ ìdà. Àtẹ́wọ̀ ìdà. Àtẹ́wọ̀ ìdà. Ẹgbẹ́ tẹ́wọ̀. Ẹgbẹ́ tẹ́wọ̀. Àwọn bíbí inú wọn bí wọ́n bá ní owó lọ́wọ́, ilé ni wọ́n fi kọ́lọ̀ jábúra káfà. Ẹ pàtẹ́wọ́ o. Ẹ jọ, ọmọ tí mo fẹ́ pè, kí ni mo sọ? Ọmọ wa gángan mo mọ̀ pé ẹ ti máa mọ̀ o ẹ ti máa mọ̀ o ó yẹ ẹsẹ̀ bọ́ mọ̀ ẹ ó ẹ ó ẹ ó ẹ ó ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ó yẹ ẹ ṣe ẹ wo ọmọ yìí alápàtà dandan ni adéńgbọ kí ló pé alápàtà dandan ni ó yẹ kí wọ́n ti wọ́n pè máa pàtẹ́wọ́ tí wọ́n ti pè máa pàtẹ́wọ́ tí wọ́n ti pè máa pàtẹ́wọ́ mọ́ máa pè ká wú di bí ká di bí o ṣe ọmọ kí ló ṣe ah ẹwọ ọmọ mi ó yà tuntun lẹ́ẹ̀lì ọmọ mi yà tuntun lẹ́ẹ̀lì ẹ wò kò wọṣọ kára wà kí ni mo sọ kò wọṣọ kára ó tún mú àtàlẹ̀ ah, yìí tàbí bá ṣe ah, ó tún máa wà ọdún ẹ bá mi pàṣẹ ọkùn ní bẹ́ẹ̀ ẹ bá mi pàṣẹ ọkùn ó ló ń ṣe bí ẹlẹ́ran níbi táwọn alápàtà dé password níbi táwọn apàdé owó lèmi wá omeyọkù ló wá ṣàdé ó yá wọ́n ní ẹyẹ bàjẹ́ ó ṣàní ẹyìn bí abúláṣà pé bọ̀ tí ò bá sábì yóò lè débi dàgbà pé irú èdè tó gbówó mi ìyẹn gbọgbọ́n là abúláṣà pé bàbá ló ṣe wọnú jámọ̀ fìṣẹ́ jámọ̀ pé kòkòrò ojú mi gan àbí apẹ́tẹ̀ òkèèrè tomatoes làwọn gáfà sí jẹ́ àti tàtà ṣe. ó náwó láwọn eléde bíi apẹ́tẹ̀ àpè ṣé ìrìn tí ṣáká ìbìkọ́ àbá ṣàdé. lóbi lóbi lóbi lóbi láàrin ìṣẹ́jú kan ní kéèsì lè di gangster lẹ́yìn ìṣẹ́jú kan ọmọ pásítọ̀ lè di gangster lẹ́yìn ìṣẹ́jú kan mtla fún mi bó nàzà lẹ́yìn ìṣẹ́jú kan rubí candyflix má lè lọ global lẹ́yìn ìṣẹ́jú kan ọmọ ìyá mi spam lè gbóyún lẹ́yìn ìṣẹ́jú kan postinior two lè yọnu wo bí oya dúró tí bá níbi ọ̀kan mi wọ́n ṣọmọ bínú tí Victoria bá ló wò kan láwọlé mọ́ ṣe máa bínú if I beat you before I say we fit date ṣe máa bínú tí bá sọ pé mi gangan lọmọ big gate ṣe máa bínú wo mi ọjọ́ kan ló máa bẹ̀rẹ̀ ọjọ́ kan ló máa parí sí ọjọ́ kan lèmi kan máa gba Dubai dé Pàrísì ọjọ́ kan lọ́wọ́ Africa ní six ní mọ́mí Wàrísì ọjọ́ kan lọ́wọ́ torí ní ọjà kan fún mi ti ṣe ìsì lóbi ọjọ́ kan ládé mi máa kúlé tí má bá rè pàdé ọjọ́ kan lèmi gan máa ra jíwá gan ọjà gbàgbé ọjọ́ kan ní Daniel fẹ́ kí mo ní láyé ọjọ́ kan ní Daniel fẹ́ mo ní never kí lè lé lọ́wọ́ mi ọmọ náà wristwatch ẹ̀sìn àìtí mo ṣe ẹjọ́ èlò lówó wọ́n ní mi ò fine rárá but I still was ẹ̀dì manage me? La lollipop do do you you dúdè dúró náà pékélé pékélé arúgbó jẹ gbèsè ìyáná wọ gèlè bàdó ló máa san gbogbo gbèsè tí mi kẹ́sì jẹ ní jọ́sìn ìbílẹ̀ làwọn ilé bàdó ló máa san máa fẹ̀rẹ̀. ẹ pàtẹ́wọ́ ẹ jọ díje fún mi lórí yẹn fún mi tàbí yẹn bẹ́ẹ̀. Let's go! fọwọ́ sọ̀yà kó rìn mi ti di tẹ́tí sí. abẹ́ ẹ̀kú ọjà ẹ̀kú àtàárọ̀. ẹ tìjé jókòó jókòó bóò ni gbogbo nǹkan. ayọ̀ ni sà. Hmm, lójú òní tí ọ ọlọ́run máa bá mi wà pẹ̀lú ẹ o. àmín sà àmín sà. ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o. àmín sà. ọmọ pé àwọn àgbà bọ̀ wọ́n ní lẹ́yìn sùúrù sùúrù náà ni ọmọ tí mo nífẹ̀ẹ́ ni ọ́ tí ò sì wù mí kí nǹkan kan ṣe ọ. tájù ọmọ inú ọgbà ni ọ o ò ní ṣuṣu yọ o o ò ní ṣẹ̀ṣẹ̀ gbé o mo fẹ́ kó o máa kíyèsí gbogbo ìgbésẹ̀ tó o bá ń gbé ọlọ́run ní jẹ́ kó o padà dàbí àwọn ẹni bíi ṣé o mọ̀ wípé tí èèyàn bá ti lákìyèsí ìwà tó ń wù tó lákìyèsí gbogbo nǹkan tó ń ṣe pátá ó di dandan bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa bá rìn mo ti ń fẹ́ kásìkò yìí ó wáyé ti pẹ́ pé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ṣáájú ṣó fẹ́ kí n bá ọ sọ̀rọ̀. ọ̀gá ẹ bá mi sọ̀rọ̀ máa gbọ́ sí yín lẹ́nu. owó tó ń ná yìí ti ń pọ̀ jù bó ṣe náwó yìí má máa bá wọn náwó yàlàyàlà bí ẹni tí ò mọ̀ tó mọ̀ tó wó jẹ́ mo dẹ̀ fẹ́ kó lákòójọ kó lè bá a rí nǹkan fowó ṣe mọ́ sọ̀rọ̀ ààrẹ dàwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ tí ò níran tí ò lẹ́nìkan làwọn fẹ́ kó o ṣe ìgbésẹ̀ àdúrà kan ọlọ́run ní jẹ́ kó rogun alákòóbá o. ṣáájú ọlọ́run ní jẹ́ kó rógun alákòóbá o kíyè sára dáadáa kó o sì gbàdúrà ọlọ́run máa bá mi dúró sí ọ o nǹkan kò ní ṣe ọ ní ṣèmi náà agbára ọlọ́run iwájú iwájú báyìí lọ pẹ́ bìtì ló máa rí sí o tó ti gbọ́ kájò ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ o. ìkàlàyé bó ṣe ń ké pé ọ́ àyà ń fomi o dákúdàbò bò o dábò bò bò àwọn aráyé má ṣe rí mi dádúró. bàbá dákun dábọ̀ o bàbá dákun dábọ̀ o fi ìka hàn mí o. Ah pẹ̀lẹ́ ẹ wo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ṣé o ṣàrántí pé dókítà ní kó má ṣe wà lára lápò hmm? and nígbà tí ọlọ́run ti bá bọ́gun èso lóyún sí tí ọ̀tá bọ yẹn ò gbẹ ẹ̀mí ẹ̀ nàdíà hmm? jẹ́jẹ́ ló kù ọ́. o ṣe ọkọ mi. jẹ́jẹ́ mi o. o ṣe gan ni kó àdúró tì mí o ṣe. Thank God for your life, Mom. Ah, ah thanks, Thank darling. Oh. Eh, ṣé o ti wá mú evidence yẹn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yìí? Yes, dáàdi ti mú lọ. Èmi àti dáàdi gan-an la jọ lọ oh. síbẹ̀. Ah, that's nice. Àti mú yẹn lọ ah, ah, oh, Ẹ ṣe. Oh, better now. Why are you doing this? tó fẹ́ sọ mí dìyà jókòó sílé ni. Ah, ẹ ẹ ra mọ ẹ ra sọ ah, ẹ má bọ ẹ má bọ. ẹ jọ tájú ẹlẹ́ran là ń béèrè. tájú tájú lẹ́yìn náà tún ń béèrè. tìjé ẹlẹ́ran ni tìjé òun là ń béèrè. a ní pẹ́ débẹ̀ wọ́n ah, ẹni à ń wá lọ ọ̀nà là ń kó tájú tí mo sọ yìí. ẹ ẹ eh, eh, ó afẹ́rẹ́ ẹran ni. afẹ́rẹ́ ẹran ni tó bá jẹ́ ti ìyùnú ilé ikú tán ti ń torí náà lẹ́dẹ̀ ẹ mọ̀ bọ̀. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ jọ afẹ́ ra ẹran bíi. Hmm, afẹ́rẹ́ ẹran ni àwọn afẹ́ bóyá ẹran yẹn bóyá ẹ lè bá wa gbé wa nítorí ó pọ̀ díẹ̀. bẹ́ẹ̀ ni bíi oní hundred thousand naira. hundred thousand. àìmọ̀ ah, bọ̀. Ah, ah, Tájú kò lè gbé wálé láyé tájú òun jáde àwa là ń ṣe vip ẹ mọ̀ ló ṣẹlẹ̀ èmi á yín gbé wálé. gbẹ́nu sẹ́ńtà òun rí ẹlẹ́kan tó ní kó máa wá síbi àbí ìwọ ló mọdé àyìn ni ẹ wo tó bá ti jẹ́ tẹran ni kò sí wàhálà ìgbà yín ṣe gbogbo ẹ̀ ní kínní ẹ owó pé wọ́n ń gbé wálé ṣáájá spray mi ní gbà yín lọ́wọ́ yín owó kan ń gbé wá kò sí yín bẹ́ẹ̀ ẹ kàn ní owó hundred thousand ẹ̀ sọ tètè akọni ká wá ká wá béèrè sílẹ̀ bí àtàbá fẹ́ àwọn lè bá gbé wálé ni. ẹ kò sí wàhálà mo lè gbé wálé mo máa ń gbé lọ ilé àwọn èèyàn dáadáa. ẹ mọ nǹkan ẹ fún wa ní nọ́mbà yín ẹ kàn gba fún yín nọ́mbà mi n bá ń ṣe gbogbo ẹ bẹbẹ bá ní ìgbé wa yóò gbowó èmi ò sì ní ní kẹkẹ tí ń gbà èmi ní sọtọ <laughs> múra sísẹ rẹ mi sẹ la dẹni kíkà zero eight zero seven two. náà wò ó dà pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì. kì í ṣe pé ó dàbí pé bọ̀bọ̀ yẹn gangan òun ló lead àwọn olè yẹn wá sílẹ̀ wa òun ni mo rí dáadáa. I think we need to report him very fast. Yes, very, very fast. wá kí ló ṣẹlẹ̀. akama TJ. TJ. TJ ẹ eh? polisi ọlọ́pàá ti mú TJ ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun kí ló ṣe. wetin he do. leader gang. Táájú mọ̀ ní. Ìgbọ́dún ní bí kò sẹ́, tábìlì ti sẹ́, táájú mọ̀ ní. Táájú mọ̀ ní. Àdíje ọ̀gá. Tájú ẹ̀ jalè. Tájú ẹ̀ sọ̀lẹ̀. Tájú ẹ̀ jalè. Tájú ẹ̀ sọ̀lẹ̀ ló ṣe wá kí ló ṣe kí ló ṣe wá kí dájú dájú dájú dájú. kó dábọ̀ o fi má fi ṣọ̀rẹ́ bàbá dákun dákun fọwọ́ tá òbí o kí má jẹun ọ̀tá o. Ah, Daddy, ẹ rántí guy tó bá mi rí wallet mi tó mú wá sínú ilé padà wá. Oh, oh, oh. Òun ló sọ pé ó jalè yìí náà. Ah, òun ni lóòótọ́ o. Ah, Daddy, guy yìí ò lè jalè, Daddy. Kò lè jalè. <sighs> come to think of it you see you can never trust these guys ó lè dá lé ní kó tún dọ̀là kó tún yú sí ibòmí ṣùgbọ́n tension ṣe wọn yẹn àti bí ìlú ṣe máa ń rí ń gbà mí ẹlòmíì lè absorb shock yẹn so á di nǹkan mi. no dadi guy tí mo ń wo yìí ò lè jalè dadi hmm. ṣe mọ̀ pé guy yìí ti help me, rí dadi dadi ẹjọ ẹ jẹ́ káwọn náà wá nǹkan ṣe sí ẹjọ. ah don't worry don't worry i get to the root of the matter just little time. okay daddy. lapụ obi ebe ti ẹ̀dákun ẹgbẹ́sẹ̀ kú lórí ìtàn mi gbogbo ètò ẹ̀dá sí láàásì ń jà láàmì ẹ̀dàgùn mi kọ́ ìnímọ̀ parọ́ mọ́ra mi gẹ̀ẹ́sẹ̀ mi rí sọ pé mo jà nígbà gan mo ni. sì ra ọ̀pọ̀lọpọ̀ ẹran fúyà mi padà bí ẹ̀yin náà bá ń bẹ̀ wọ́n ẹ̀yin náà mo tún dájú délẹ̀ báyìí ẹ dákun ìsọ̀nù ọmọ tí ò lára. wòmí wòmí ò jẹ́wọ́ fún àǹfààní ara ẹni ò <laughs> jẹ́wọ́ wàhálà ti ẹni bó wá yẹ kí inú bí mi màá ní kó wọ̀ ẹ́ lọ sí top mini average kí wọ́n pa ẹ́ wọ́n ju ẹ̀ sọ́sà. mo ti jẹ́wọ́ tẹ́lẹ̀ náà ọlọ́wọ́ láì mo ti jẹ́wọ́ àbí ti jẹ́wọ́ kan tó dé ni mo ti jẹ́wọ́ fún ọ pé mi kọ́ èmi kọ́ lẹ́yìn wá kì í sí ìbílẹ̀ wá ẹ̀ dàgbò èmi kọ́ lè wá mo ti jẹ́wọ́ ẹjẹ́ mọ́ lọ ẹ dákun. ìbà o ìbà o ìbà fọba tí ń gbẹ́kún aládùúrà mo tún dé. bọ̀ kí ni reason tó ṣe fẹ́ fìrònú ṣe ra ilé ṣe? Ah, ah bíjẹ́ ṣé wò gbọ́rọ̀ àwọn àgbà tán sọ pé téèyàn bá ro dúndùn fún èèyàn máa wọra kọjá igun ni ó ní gbogbo nǹkan tó ń ṣe yìí náà ó dẹ̀ má fìrònú ṣera ẹ léṣe náà nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. ọmọ yẹn ò belong zip tó wà yẹn this is so unjust òun kọ́ ló ṣe èmi ẹlẹ́ṣẹ̀ rí a èmi ni mo ṣẹ̀ kọ́kọ́ wá mú mi. Ah. kò kọ́kọ́ possible kò sẹ́ni tó fẹ́ mú ẹ o understand but kí ni nǹkan tó fẹ́ ká ṣe nǹkan tó bá fẹ́ ká ṣe ni kò sọ. we have to save him ayé ẹ̀kọ́ nìyẹn. ìyẹn ò lè tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn yẹn ló bá ti sọ náà wọn á dẹ̀ arrange á dẹ̀ sọ things out àmọ́ bó ṣe fẹ́ kúrò ń bẹ́ẹ̀ bìjẹ́ ṣó mọ̀ ni. bro oh come on that's good wọn rẹ ní wọn ọgẹ god bless you bro. hello CP my officer my commissioner of police mo wà láyọ̀ àtàlàfíà ṣẹ́yìn náà wà. àkéèsì kan wà lọ́dọ̀ yìí àwọn ọlọ́pàá mú fún robbery ó dẹ̀ wà ní ìṣẹ̀rì police station his name is Taju Alapata. oh you've heard about the case? yeah mo ní interest nínú kéèsì yẹn mi ò ṣú ọ̀pọ̀ olè lọ́mọ yẹn okay this is it ṣé ẹ rántí kéèsì tí mo sọ pé pọ́s ọmọ mi sọnù owó wà nú ẹ̀ bọ̀bọ̀ wá return ẹ̀ that same guy ni so how come oh oh màá fẹ́ kí ẹ bá mi look into it properly eh? ẹ ẹ á pàdé ní club lálẹ́ then we talk more about it so kẹ́ tó kúrò lọ́fíìsì ni kẹ́ bá mi pèsè ẹríṣẹ́ mọ́ kẹ́ bá mi sọ kẹ́ bá mi ṣe finance yín dáadáa. All right, thank you very much. Bye. Okay, that was it. Thank you, Daddy. Thank you. Ah, ẹ̀yin náà ní rí wàhálà. Amen. Daddy, mo mọ̀ pé gáàyàn ò lè jalè, kò kí ah. Thank you. That you ìwọ náà ti sọ yẹn call attention me. yẹn, and I'll talk about it. Ah, thank You're you, right. Daddy. Thank it's okay, you. It's okay. Kò thank you. Ṣé rí down, dáhùn àbí kò down? Ó dáhùn. Ó dáa kò ká yé ẹ̀wọ̀n nílé ibi tó máa kú sí ló wà yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ló kú bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ kọsà wọn ti dé mọ. ẹdùn o ṣé o lè wá ní tìjẹ ni àbí ṣé tìjẹ ń jalè ni. kò pọn dandan kó bí yẹn tó bá dẹ̀ fẹ́ bí yẹn wàá tẹ̀ sórí fóònù gúgù wàá ní ṣé tìjẹ ń jalè o ó jalè kó jalè ṣe bá ti gbà mọ́ bẹ́ẹ̀ gbàgán kó wà ń bẹ̀ kó máa bá bẹ̀ lọ ṣé mọ̀ ní ṣé mi sọ ni. o ṣe ah, wàá gba ìyá kíbù ah, irú wọlé gbogbo kára ah, wàá kíbù wọlé ẹ̀kọ́ máa pè lọ́mọ bá jùlọ pé alátìlẹyìn fún àwọn àyè wà á ti bá ti rí ọkọ̀ mi máa ń balẹ̀ wà á ṣàyẹ̀wò mọ̀ pé òjò tó rọ̀ tó fọ mọ́tò kò lè fọ́ táyà ni ó dà bó ṣe wà yóò rí rí dààmú ọ̀gá ò ní bíi táyà mọ́tò jẹ́wù lágìmù ó gbé fún ẹ̀ e. anáyé. ó dà kó sẹ́ tó yọjú wò mí. ọlọ́run. tí bá dúró lẹ́nu ìwé báwọn máa sọ pé ọmọ ọba dé ni ọba ńlá ni. ágìmù ah, ọmọ ọba ni wọ́n. ọlọ́mi ìjẹ́ kí gbòòrò ní ìsinmi ah. mi ń da táyà mọ́tò mi ọmọ tó bá fi kọ́ lọ ṣàlàyémẹ̀ntì ẹ̀ mọ́ máa bẹ́ẹ̀ mọ́ máa bẹ́ẹ̀ dànù oníṣègùn. ágìmù ágìmù ìwọlẹ́ ẹ lo ipo mi nífẹ̀ẹ́ sí ṣe fọwọ́ mú iṣẹ́ mi o iṣẹ́ wo lẹ́ ń ṣe bí iṣẹ́ ah, ah. no ẹ má bà mí sọ yẹn ah, ah. ṣe èèyàn tó jẹ pé ó ìyàwó díẹ̀ ló kó pa ìyàwó mi ó ti gbàdúrà owó ńlá yẹn lọ àwọn àdí pé asp kan fẹ́ dá sílẹ̀ ẹ má bà mí dánrú ẹ̀ wò rárá o rárá o rárá o ẹ má anyway mo ti report fún IG so and mo ti report now yes Ah, no, no, no, no. Uh, well, anyway, the thing is that, Baboye, he is not leaving your cell. He should remain your custody. And that's what I told the hygiene when I called. Exactly, I said, oh, better, better, please, oh, better. Because èèyàn tó ṣàdúró kan yẹn, ó pàyàwó mi tán díẹ̀ ló kù náà, ó tún gbé àdúró owó ńlá yẹn lọ. Oh, please, just Exactly. Just let him be like that, please. Ah, oh, better, oh, better, oh, better. Ah, just imagine. You ló ń sọ kó ṣẹlẹ̀ sí? Ah, wọ́n ti ná máa transfer jẹ́ lọ́sẹ̀ kọ́ta. O bẹ́tà. Because. Oh, better, o. Torí tó o bá ṣe bẹ́ẹ̀, èmi àti wọn, a jọ máa mú nǹkan lẹ̀ o. Wọ́n ti máa gbé lọ́sẹ̀ kọ́ta ni kò sí. O bẹ́tà nǹkan tó máa ṣe nìyẹn, wọ́n gbọ́dọ̀ ṣe ni. They have to. Seriously, they have to. Hmm. Ah, yóò hmm. lè gbà. No, no, no, no, no, no. Hmm. Kò possible. Kò fò dákun ijó ló fẹ́ ṣe gbogbo ilé ìdá wọ́n mọ̀ fẹ́ kún síra rẹ léṣe sàn pé bọ́ọ̀sì séǹjẹta náà rè tọ́ ọ dákun tá a gbé ọ lọ síbi ọ̀ràn tí ń tí dókítà sọ wọn lò ó ti lóyún dákun ńgbọ́ bá wá síra rẹ léṣe kí ẹ̀ǹtájù tó dé nìsín bóun tínú rẹ mọ̀ sánú ara rẹ gbogbo àná la mọ̀ pé tájú ò lè jalè. mo mọ àmọ́ kíní tí wọ́n mọ ní mọ́ yàwòrán tó mú ojú rẹ̀ sítájú wa jẹ̀bẹ̀ síbèjì ń tajú. kèé síbèjì. ọ̀rọ̀ yìí náà rúyàn lójú náà ẹ̀ rúyàn lójú mi bí tájù náà mọ́ gbẹran bá a ṣe mọ́ gbẹran ni orí gántà náà ní sì ti mọ́ tàbá tàbá náà sì mọ́ ń ta tiẹ̀ gbogbo wa náà la sì mọ bí tájù ṣe mọ́ ń náwó àwọn bí ṣe mọ́ ń náwó ah, ẹni tí ń gbẹran náà gbọ́dọ̀ mọ́ ń náwó bá a náà àmọ́ mo mọ̀ pé tájù ò lè jalè kọ̀sí lè pa àyàn àmọ́ epo ìtì ń pọ̀ jù láyọ̀ ní ọjà yìí ó hmm? sì rà rẹ̀ léèsì dàpọ̀ ó sì rà rẹ̀ léèsì àdúrà láàkùn fún yóò jáde lájọ sọmọ hmm? lọlé ọ lọlé epo ìtì tó o kí ni káwọn ará sọmọ ọ̀sọ́ ó ti tó báyìí ṣàánú ara rẹ̀ wọ́n ti tún náà rẹ̀ wọ́n ti tún náà rẹ̀. Hmm. sí nǹkan tó mọ̀ bọ́ fún mi kò kà báyìí. hello. oh okay mo máa transfer ẹ lọ Kiri, Kirikiri lọ́la. All right, thank you for this information. Yeah, I'll, I'll, I'll give you an alert tomorrow. I'll send them, I worry. Baba, Dabo. ka hàn mí o kí n má fi ṣọ̀rẹ́ o. bàbá dákun dábọ̀ o. fọ̀tá hàn mí o kí má jẹun. Remy, thank you so much. <laughs> thank you, thank you, thank you. BJ. You've been so helpful. Ah. Ọdẹ máa ṣe bí ọmọdé. Ṣé à ń dúpẹ́ ara ẹni? <laughs> Ah. Ọ̀rọ̀ tí last week. O ò tiẹ̀ fún mi ní ánsà kankan. Ah, BJ. Ah. BJ. Oh. <laughs> Pàdé mi ẹkùn bíjì ó mọ̀ pé ọ̀rọ̀ tèmi àti ẹ sọ ọ̀rọ̀ wa máa ń pọ̀ gan èwo nú ẹ̀. èyí tí mo fi sọ nǹkan tó máa ń ṣe mí yẹn fún ẹ tí mo sọ pé nǹkan kan ò ní ṣe mí o má kọ́ pé mo kàn ṣàdédé lọ mo ṣubú within seconds or a minute má ti dìde padà then ẹ wo nǹkan tó wà lọ́wọ́ mi yìí mi ìrántí if there there was never a time tí mo lọ sí ọ̀dọ̀ alábẹ́pẹ́ kan bá mi kọ́. ọ̀gá tattoo ló kọ sọ́wọ́ kó ṣe mí mi kọ́. mo ń bẹ ṣeré ni <laughs> eh, bíjì ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ èmi àti ẹ ti kọjá ọ̀rẹ́ ọ̀rẹ́ mi àti ẹ ti kọjá client hmm. sí oníbàárà so hmm, yẹ eh, iṣẹ́ tó fi ràn mí gan mo máa jẹ you know I got so much love for you right. Yeah, I know and it keeps me going you know. <laughs> Eh, látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní máa complain nípa àwọn nǹkan tó ń ṣe hmm mo ti bá ifá sọ̀rọ̀. ok. ó yẹ kó jẹ́rìí ẹni tó ní. ó jẹ́rìí ẹ. àdìsá ìgbà fẹ́ lọ lákàrà mọ̀ <laughs> jogún bá ní ifá fà a máa ń sùn pẹ̀lú a máa ń jí pẹ̀lú ẹ̀ ní. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti béèrè lọ́wọ́ ifá. ok kí ni ifá sọ. ifá dẹ̀ ti wí ọ̀pẹ̀lẹ̀ ti fún un. bíjẹ́ méjì ló wálé ayé. If I must be joking meji, méjì bíi ti báwo. Ifá doesn't joke ẹ̀dùn jọ bí ìjèrè ará ìsopọ̀ àgbòrò igi retirete ọkàn ń bá bí ìjì ló wọlé tọ̀ wá bìjì màá gbà ẹ́ níyànjú pé kí o má ṣòpò kó má ṣèyọnu kó má ní pé o fẹ́ wá ìkejì ẹ lọ nítorí wípé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kú mọ́nu. Mm-hmm. <laughs> rete rete agbori igi kumolu whatever all those things kò yé mi can you elaborate just expatiate make me understand. sorry Vijay mm-hmm. kété tí àwọn òbí yín bí ẹ̀yin méjèèjì tán wọ́n lọ wo àkọsẹ̀jayé yín wọ́n dẹ̀ jẹ́ kó yé wọn wípé ìkànnù yín ló máa ṣekú pa èkejì nítorí pé ohun tó bá wọn táyé òun náà ló máa wọn kẹ́hìndé wọ́n dẹ̀ ní ọmọ ìyá méjì òkè ń réwèlè kí ọmọ ìyá méjì má bàa wá réwèlè làwọn òbí yín ṣe ṣèpinnu láti pín yín níyà ìyẹn wá túmọ̀ sí wípé at this very junction má ṣe yọ̀nà má ṣòkòrò ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ tẹ́tí kò gbọ́ mi dáadáa má gbìyànjú láti sọ wọn pé o fẹ́ wá ìkejì ẹ lọ nítorí wípé kí ohun tí ò lò kó má bàa wà bá ohun tí ò ń rò jẹ a word is enough for the wise I know better than you. Whatever you say or do will be used against you in the court of law. You are under arrest. Stand up! Up! Get up! Get up! Move! Get up! Get up! abirú ayé wo gan ni mo wá wá báyìí náà kí ló tó fi jẹ́ pé gbogbo nǹkan táwọn ẹgbẹ́ mi bá ṣe ní rọrùn inú ìnira báyìí ni mo sì máa ń ṣe tèmi. Tọ́lání padà padà. ẹgbẹ́ tó mi wọ́n dá wọn lọ́wọ́ ọmọ aráyé ní ìṣèlérí tí ìmúṣẹ mọ bọ wọn mú lè rí ẹsẹ̀ wọlé. o gbọ́dọ̀ wọlé padà ẹsẹ̀ wọn lọ. ìgbàlódé ẹgbẹ́ last. ẹgbẹ́. yes of course. èmi ò lẹ́gbẹ́ kankan yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ mi olùkọ́ tí mo kó kiri. wọ́n yí ọ̀yàn ní ẹgbẹ́ ẹ̀ ah. ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ yọ̀ọ̀bá lẹ́gbẹ́ ayé kò lè ní tọ̀run. ọmọbìnrin tèmi wò yìí kì í máa ṣe tó nífẹ̀ẹ́. nígbà ọdún Ọ̀ṣun Òṣogbo àwọn òyìnbó máa wá láti abroad olódò játijáti nígbà tó jẹ́ pé nǹkan tó yẹ kán ṣe wọn ní ṣe ọkùnrin ni ọkùnrin. Tọ́lání nǹkan kan tó lè gbọ́n ìyá àjẹ̀dùn yẹn mọ́ bì. ẹ ta lẹni tó sọ gan tó lọ bẹ èé sunkún. kábíyèsí ó fẹ́ kẹ́ ẹ rí mi bí ẹni tó ṣe é fọkàn tán tẹ́ ẹ lè mọ sọ tinú yín fún bẹ́ẹ̀ bá sì ṣe ń sọ tinú yín fún mi èmi ò lè mọ gbà yín mọ̀ràn. ó lọ mọ ọjọ́ funfun mú àtẹyàn méjì mo rí mo lọ mọ mo rí mo lọ mọ ojú mi ó tán mi. àmọ́ bọ́rọ̀ bá ti ń rí báyìí tí ń ti ń yọjú báyìí ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìlú àwọn àjùní àwọn àjùní kíní lọ bí ìyá ọba. nípa ohun tó ń ṣẹlẹ̀ láàfin ni o kábíyèsí ń ṣe gángan. àwọn ọmọ rẹ̀ pàpà ò gbádùn ẹ dẹ́kun ẹ gbà mí. àwọn orú eléyìí ti ti ń sọ ọba wò lójú àwọn olóyè. torí ká má fa awọ ẹni òkúrú sáwọ ẹni ògùn torí tá a bá fa awọ ẹni òkúrú sáwọ ẹni ògùn àwọ a máa yá o. ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ mi o má ṣe jẹ́ káfẹ́fẹ́ ayé kó pa fìtílà mi o torí bá fẹ́fẹ́ ayé bá ti pa fìtílà kò sóhun tá ó fi ríran débi ògo ìkàlàyé bó ṣe ń ké pé ọ́ àyà ń fo mí o dákun mi o dáàbòbò gómìn kọ́ mọ aráyé má ṣe rí mi babagakunda bom.